in training for Liverpool. And of course, they are in contention tonight for Inter Milan, according to reports let me confirm to you, Nicola Barella is out uh, due to suspension. Ivan Perisic is also a doubt. Ladies and gentlemen, let me confirm to you, Liverpool manager said Inter Milan players are not a tourist. They've come to chase a result, but of course his boys will also be up for the challenge and not defend the aggregate lead. On the final note, the Premier League suspend the broadcast deal with Russia because of the Ukraine invasion. Kenny Ogumiloro will be here tomorrow morning to celebrate the World of Sport but until then, enjoy the rest of your Tuesday. Stay out of trouble. My name is Bola Hon Olalere. Up next is Let's Talk About It. Until next time, enjoy the rest of your day. Once again, I am out of the studio. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. proud of the doctor I've become I'm grateful to a lot of people, but especially for basketball and the grit I built as I learned the sport. The rejections taught me to keep fighting. The long hours taught me discipline. Knockdowns taught me to bounce back, and those unexpected victories that taught me never to give up. Nourish and energize your kids with Milo Active Go to help them succeed in sports because the great they learn in sports, they keep for life. Milo, energy to go further. Milo! The 8th of March comes up again. That special day for women worldwide. At ShopRite, we join this global movement. Hashtag break the bias. With hands crossed in front like eagles that you all are, we celebrate you all. Our female colleagues think equally because we know an inclusive world is a thriving one. Women all over the world live and soar. From all of us at ShopRite, happy International National Women's Day. mo ṣe àwárí oògùn adènà ìlóyún fún abẹ́rẹ́ àdálò nígbà tí mo wá onírúurú ọ̀nà ìdènà lóyún lórí ẹ̀rọ ayélujára sì tún wòye sí pé kò sí pé à ń tò nílé ìwòsàn àbí pé àwọn àǹtí wa ń nù wá níwọ̀ sí ọ̀rọ̀ mo pinnu láti gbìyànjú ẹ̀rọ pẹ̀lú ìlò ẹ̀kan ó lè dènà oyún níní fún odidi oṣù mẹ́ta bẹ́ẹ̀ náà ẹ̀wẹ̀ ẹnikẹ́ni ló lè ṣe níbikíbi tí wọ́n lérò pé ó fi wọ́n lọ́kàn balẹ̀ lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ láti ọ̀dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera oògùn adènà ìlóyún gígùn ẹni lábẹ́rẹ́ tí rómi lágbára wàyí o mo ti túbọ̀ ní ìkápá lórí ara mi mo sì ti ní ààyè fún àkókò àti ọjọ́ iwájú mi. fún àlàyé sí lórí àdálù abẹ́rẹ́ adènà oyún àti àwọn ìlànà ìfètòsọ́mọ bíbí mìíràn ẹ pè three two one lọ́fẹ̀ẹ́ lórí ojúpo ìpè airtel yín nìkan tàbí kí ẹ kàn sí ìtàkùn àgbáyé wa discoveryourpower.org ìkéde yìí ń wá pẹ̀lú àtìlẹ́yìn àjọ elétò ìlera ìjọba àpapọ̀. Uncle Dentist, in be cavities and how Colgate take they protect my teeth from cavities? Shey they use comfort? No dear, Now hole for teeth they cause most tooth pain will be cavity. But if you use Colgate maximum cavity protection take brush every day, the confirmed formula could help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste Colgate because Colgate locks calcium in. Yes, cavities out! Now the Nigerian Dental Association they recommend Colgate. OneXBet brings you mega prizes during this soccer tournament. Yes, yes, it's the Total Energies AFCON Bonanza. You heard it right. Play, place that lucky bet for your favorite team on OneXBet and get that whooping win. Place a bet now on onexbet.ng. Use the promo code CAN Nigeria and win with One OneXBet, anyone can get lucky. The 8th of March comes up again. That special day for women worldwide. At ShopRite, we join this global movement. Hashtag break the bias. With hands crossed in front like eagles that you all are, we celebrate you all. Our female colleagues think equally because we know an inclusive world is a thriving one. Women all over the world live, and soar. From all of us at ShopRite, happy International Women's Day. You want to know why Fanta goes really great with snacks? Because just like Fanta, snacking is colorful. You don't need to follow any rules to snack. No glasses or cutlery or even a table. <laughs> you can snack absolutely anywhere. Snacking is comfy and playful Snacking is a tasty treat. Just like Fanta. So make snacking colorful and snack with Fanta. síbẹ̀ ó dùn síbẹ̀ ó lè gbọ́ fresh fm ló ta sọ́sẹ̀ máa Fresh FM one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. ẹ wọlé wá ẹ wọlé wá o ẹ̀yin pírẹsẹ̀ntà hmm? ẹ̀yin pírẹsẹ̀ntà ẹ wọlé wá gbé mi sókè o. gbé mi dìde àmì lọ́wọ́ sókè ngájú ayé lọ ogún ayé mi jẹ́ kó yọ jáde. o bù kíní ìsìn ni o. ṣé mo ti bú sí i. kí ni ó ti wá fẹ́ pọ̀ jù o. ẹ ẹ ó ní ìgbà tí yìí lẹ̀ ṣé kí n yí lẹ̀ ni. ó ti wà pa báyìí. báyìí nǹkan aláàbòlẹ̀ gosiri kò mọ̀ sìn wá lọ. ọ̀gá ọ̀tọ̀ mi mi ti gbọ́ bí o. kíni. I never hear myself here. ẹ bá mi gbé ìwà ẹ bá mi gbé mẹ́tì yẹn sókè. ìṣẹ̀yàn ṣẹranko. wọ́n ti bú wa o. ọ̀gá ẹgbẹ́ mi ṣe pé ilé epo opposite ni wọn ti. ẹ mẹ́kì rẹ sàn ọ mẹ́kà yẹ náà. ẹgbẹ́ wọn sókè náà sọ. ẹ <laughs> ní kí n ọ̀gá ẹgbẹ́ mi ṣépè mẹ́kà yẹ everything. kò kì í ṣépè. I say I wan hear the thing wey I dey hear. Kí n gbé ẹ sókè. Yes that is what I am saying Oga. Ẹ gbé mi sókè. Gbé ṣe gbé mi ṣépè. Má sọ pé kán gbé ẹ ṣépè tó bá sọ fún yàn kán gbé ẹ ṣépè tó bá jẹ́ ẹni tó ní kíní lọ́wọ́ òṣòríire nìyẹn. Ọjà ṣe make you lie down make you lie down. Tó bá jẹ́ pé ó loud. Loud yàtọ̀ sí ṣépè. Ó yàtọ̀ síra wọn. Sókè. Bá fẹ́ kán gbé ẹ ṣépè. Sókè ó yàtọ̀ sí kan gbé ẹ sókè sọ pé kọ́lọ́n gbé ẹ sókè. ọjọ́ ọlọ́run gbé mi sókè a sọ pé kọ́lọ́n gbé ẹ ṣe pé o. èbó bú èwo lẹ̀ ń wá nu èsì. Ah, ọ̀rọ̀ tiẹ̀ àbọ̀ abá ni o ó sọ mí lórúkọ tuntun lónìí àwọn èèyàn ti wá ń bú mi lọ́tún lọ́sì kò ẹni tó ti kí mi kábíyèsí o. kí ló dé. ó ní èmi imperial imperial majesty. Ah, ah. yóò sì máa sọ ní imperial nígbà tí lux wà ń bẹ ń gbọ́ ń gbọ́ tó pè mí kọ́ yẹn. yes ẹni tó bá jẹ́ emperor. Hmm. wọ́n wà dé. ṣé wọ́n lọ sọ mí ní emperor. ah fresh fm stations àti gbogbo everything empire ni. torí pa àti ní hmm. empire. ẹ tó bá ní empire náà pè ní emperor tó bá dẹ̀ fẹ́ address emperor wọ́n máa hmm. address eh, your imperial majesty. ẹ máa gbọ́. ok mo ń ká fẹ́ béèrè ṣẹ́gun uh-huh. mo ń bọ̀ uh-huh. ṣé wọ́n máa ń fìyàn joyè emperor wọn kì í fìyàn jẹ o. èyàn máa ń ṣiṣẹ́ débẹ̀ ni. èyàn ṣiṣẹ́ débẹ̀ ni. sẹ́mi màá wá pera mi ní emperor. no àwọn èèyàn ni ó pè yín ní emperor. ni ó jẹ́ kó o pè mí ní emperor. bẹ́ẹ̀ni. Hmm. tí n bá ní mi ò fẹ́ ńkọ́. yóò ọgbà tipátipá ni ọ̀rẹ́ ti ṣẹ́ fún ni. ọgbà tipátipá ni tó bá tiẹ̀ lóhùn ọ̀fẹ́ súnmọ́ bẹ́lí tirẹ̀. ha súnmọ́ bẹ́lí tirẹ̀. <laughs> eob àní wọn ti ṣẹ́ fún bẹ́ẹ̀ ṣe wí wọ́n ti ṣiṣẹ́ fún. bẹ́ẹ̀ hmm. náà mo sọ pé mo ní mò ń lọ fún program mo ní is not program. mo ní program àti rédíò pé synonyms ó ní my radio means my program. n ta n ṣe lọ́wọ́ yìí à ń ṣe rédíò lọ́wọ́ ni. èmi ò ṣe rédíò. rédíò ni program. èmi ń ṣe program ni. ẹ program náà ni rédíò program is synonymous with radio. má dà wá lórí irú má dà lórí sá. ok tó bá jẹ́ tẹlifíṣàn ńkọ́. we are talking of radio. pẹ́ẹ́n ṣe program. Eh, ah, ah, ó dà jẹ́ ká gbà pé à ń ṣe program. à ń ṣe rédíò lọ́wọ́. bẹ́ẹ̀ni o correct. à ń ṣe rédíò. wà ní dictionary bẹ́ẹ̀ pé in one of my radio ó tún máa ṣe one of my programs ẹ̀rí pé mo sọ náà pa bí irú tá a sọ pé one of my programs in one of my programs on radio. no in one of my in one of my programs on radio programs. Or, or on one of my program. bẹ́ẹ̀ bá sọ wípé in one of my programs on radio radio ẹ jẹ́ lọ tẹ́ ní in one of my radio ẹ lọ. in àwọn Ọlọ́run. ẹ gbà wá òye bó ti bẹ́ẹ̀ dà wá lédè rú o. ẹ ẹ ẹ ẹ oh god. dunu ní sùúrù sẹ mọ ṣe ibùsọ o eh, ayé ń gbọ́ wa o. ok ma try. ìsinmi ọmọ sọ pé ìwọ máa. in my radio ó túmọ̀ sí in my program. in my program so ṣé mo lè sọ pé on my program. ẹ lè sọ pé on my program náà nínú on my program àbí on my in my program èwo ló correct. ẹ lè sọ méjèèjì in my program. ọ̀rọ̀ àbíkẹ́ sọ pé conducive for àti conducive to ẹ lè sọ preparation <coughs> méjèèjì bá lọ. in my radio. ọba mu. on my radio. ọba mu. in my program. ọba mu. on my program. ọba mu. so i am an emperor. emperor niyin. dona dona empire ẹ tó bá iṣẹ́ fún like qob said. Mm. a person who has worked. Mm. to be uh, to have an empire ó ti di emperor and when you want to address an emperor. báwo báwo lèèyàn ṣe lè mọ̀ pé òun ti ní empire. ayọ̀ ah, mọ̀. ilé pọ̀ rẹpẹtẹ. sórí ẹni bá ti kọ́ lé tó pọ̀. ilé iṣẹ́ pọ̀ rẹpẹtẹ. ẹni ẹ fi ilé iṣẹ́ lẹ̀ ṣé ẹni tó bá ti nílé tó pọ̀ ó ti ní empire. Eh, ah, kí ni ìtumọ̀ empire. ọ̀tún kí ni ìtumọ̀ empire. ntí ntí àtẹ̀dó ìkóyànjọ rẹpẹtẹ tí wọ́n jẹ́ olórí wọn. so ni conglomerate. sa ní ìsìn èèyàn kọ́ ilé òun ni ó ń control rẹ̀ hmm. ó nílé iṣẹ́ òun ló ń control rẹ̀ hmm. so empire nìyẹn. so bẹ́ẹ̀ yẹn bá ẹ farabalẹ̀ o bẹ́ẹ̀ yẹn bá ní ilé síbí tó nílé sàbújá tó sì níyàwó kọ̀ọ̀kan tó nílé sí Bauchi tó níyàwó ńbẹ tó fi wí àyẹ̀fẹ́sẹ̀ kú empire náà nù. tẹ́ ẹ bá ti kọ́ ilé <laughs> tó jẹ́ pé ó pọ̀ <laughs> tó jẹ́ pé ntàpẹ̀ nípa ni àwọn enclosure àkójọpọ̀ tó ẹ̀ ò ní ẹ̀ tó bá hmm. nírú àkójọpọ̀ yẹn òun náà pè ní empro tí wọ́n bá fẹ́ àdírẹ́sì ẹ̀ wọ́n á ní your imperial majesty sir. ẹ dúró tí n bá ń kọrin lóde tán àwọn kábíyèsí bá ti dé imperial majesty náà máa ń kọ́ wá fún mi lórí orúkọ wọn ọba. odidi ọba ìlú tẹ́ bá fẹ́ àdírẹ́sì ọba ìlú ẹ máa pè ní hrm his royal majesty òní ọba ṣé n gbọ́ sá <laughs> now ẹ tó bá jẹ́ ọmọ ọba ọmọ ọba ìlú tó jẹ́ ọkùnrin. ẹ his royal majesty ó ní ọba. <laughs> ṣùgbọ́n èmi ń sìn. ẹ tó bá jẹ́ emperor his imperial majesty. imperial majesty. bẹ́ẹ̀ ni. láì ṣọba. bẹ́ẹ̀ ni ṣé wàá rí ọmọ ọba eh, tá à ń pè ní prince tó eh, jẹ́ eh, ọkùnrin tí a bá fẹ́ àdírẹ́sì ẹ̀ ẹ sọ pé his royal highness. Ah, ah, aláìjọba. bẹ́ẹ̀ ni ọmọ ọba ọkùnrin his royal highness. irú prince wa irú prince wa nísìn. his royal highness ni prince prince láìjọba bẹ́ẹ̀ ni sà ẹ jẹ́ kí bá àwọn gbọ́ lórí afẹ́fẹ́. tó bá jóbìnrin nǹkan tó jẹ́ ọmọ ọba tó. royal highness ni ọba ọmọ ọba obìnrin tó jẹ́ princess. àròyà ṣé báyọ̀ ń gbọ́ ẹ kẹ́kẹ́ kí wàá ní ìyàwó ọba. àròyà majesty ni. àròyà majesty. bẹ́ẹ̀ ni queen. ẹ dúró kílẹ̀ pọ̀ ọmọọba bìnrin. ọmọọba bìnrin highness ọmọọba bìnrin àròyà highness. àròyà highness. bẹ́ẹ̀ni. Mm. ìyàwó ọba ń kọ́. queen adẹ́lẹ́ pè ní àròyà majesty. bẹ́ẹ̀ni. ẹ bọ́ ta. tó bá jẹ́ pé ọ̀gá ẹlẹ́kọ̀ọ́ mi pè wọlé. tó bá jẹ́ pé adélé ni ń kọ́. adélé mi mọ adélé o. Mm, tó jẹ́ pé regent ni. tó yọ tó délé ọba ah, ẹgbà ẹgbà pé ó délé ọba regent bẹ́ẹ̀ni. Mm, ṣé regent ni ó mọ̀ pé àbí wọ́n fi a ah, royal majesty sáwọn náà kò tí kò di ọba tán ó sì délé lọ́wọ́ ni. so n tí mo ti sọ ni pé mm. we address an emperor mm. as his imperial majesty ọmọọba ọkùnrin ọmọọba ọkùnrin tó jẹ́ prince his royal highness ọmọọba obìnrin tó jẹ́ princess her royal highness ẹ̀ tó jẹ́ emperor tó ní ìyàwó ọba queen tó jẹ́ our royal majesty then ẹni tó jẹ́ tó ní empire tó ní ibi tó tẹ̀dó tó ní empire tó ń ṣe adarí gbogbo èèyàn tó jẹ́ pé wọ́n ń jẹ lábẹ́ tó ní empire tí ó ń bọ̀ wọn tó ń ṣe báyẹn òun ni emperor tàbá fẹ́ address emperor yẹn a wà sọ pé a no his imperial majesty so his imperial majesty emperor nìkan nílùú. so his imperial majesty Is Imperial Majesty. Ọba Ọláyínká. No kí ọba kọ́. Ah, ah. Mo ní kí n bọ̀. His Imperial Majesty. Jẹ́ ìṣe eye service. Ẹ máa gbọ́ ẹgbọ́n mi. Jẹ́ ìṣe eye service. Ọ̀gá ẹ jẹ́ káwọn yẹn pè wọlé. Imperial Majesty. Wọ́n fẹ́ pè fún. Wọ́n pè bóyá bóyá nǹkan tí mo sọ yẹn rọ̀ǹgì ni. Ìwọ lọ sọ báyìí, a gbọ́dọ̀ wá. His Imperial Majesty. Ẹ jẹ́ ká pè wọlé. Ọba Ọláyínká Joel Ayefẹ́lẹ́. Àní ọba Kọ́lá ń sọ Emperor ẹ majesty ibẹ̀ náà ni. his imperial majesty. majesty chief imperial has to excuse me imperial has to do with hello. imperial has to hello. Eh, hello. hello ẹ kúrò lẹ́sà. yes sir orúkọ yín. ṣẹ́gun adéṣe ló sọ̀rọ̀ láti àkúbọ̀. ọ̀ya imperial majesty. no ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ambassador ní pé àwọn tó bá jẹ́ bí first class ọba tí wọ́n máa ń pè bí ọní ọ̀fíìsẹ̀ ń ṣe tàbí bí ọba àwọn ọba ilẹ̀ Ìbàdàn tó jẹ́ ọba ńlá náà. first class ọba ńkọ́. So, ẹ gbọ́ eh, mi. so àwọn yẹn tẹ́lẹ̀ wọn kì í fi kíní pè wọ́n wọn kì í pè wọ́n ní eh, eh, royal highness wọ́n máa ń lo his imperial majesty. ẹ gbọ́ mi dáadáa. ṣé pẹ̀lú àwọn yẹn náà ni. ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ìbòbú èyí tí mo máa ń rí tán sábà máa kọ. Mm. his imperial highness náà máa sa. sàdúrà. his imperial majesty. fún ẹ̀pọ̀ nìyẹn kò lè jẹ́ fún ọba láíláí. nǹkan tán kọ tí mo ní tán kọ sábà orangi sa orangi tí mo ní tán sábà máa ń kọ. orangi orangi ṣé bí orí afẹ́fẹ́ la wà yìí orangi ọmọọba ọmọọba ọkùnrin is royal highness ọmọọba obìnrin are royal highness ọba gangan is royal majesty ẹ tó jẹ́ emperor. Mm. kò sí ọba tán lè pè ní his imperial highness. Eh, eh àbí ẹ̀kùsọ́ba tán lè pè ní imperial majesty. should be his royal majesty. ẹ máa gbọ́ royal ni. his royal majesty ló yẹ kó jẹ́ so wọn à lè pọba ní his imperial majesty. láíláí wọn à lè pọba bẹ́ẹ̀ orí afẹ́fẹ́ la wọ ẹ jẹ́ káwọn pè wọlé. wọ́n ń pè. ẹ jẹ́ máa pè kí n máa dá wọn lóhùn. ok hello. hello. imperial. divine connection. divine connection. ní kíni. Hello? Hello, good evening, sir. Good evening. This is one of your ex-students. Okay. Okay, you like define connections. On the Okay, ẹ ṣe. God bless you, sir. More power to your elbow. Kí ni ẹ fẹ́ sọ nípa His Royal Majesty àti His Imperial the, Majesty? The, the expression is extremely correct. It's correct. Yes, sir. Thank you very much. torí pa jẹ́ student wọn tẹ́lẹ̀. ẹ jẹ́ kẹ́lómi náà pé wọlé. We've been taught already. Mhm. ó dàbọ̀ ẹ jẹ́ káwọn èèyàn pè wọlé dáadáa. wọ́n ti pè tẹ́ bá fẹ́ fàyọ̀ ń bẹ̀ fa. ó ti tẹ́ ọ̀gá. hello hello jàre. hello ẹ káàsán. yes sir. yes sir. Eh. hello sir. à ń gbọ́ yín sir. à ń gbọ́ yín clearly. samuel sọ̀rọ̀ láti kiri. drama. samuel samuel samuel láti kiri. ètò ìsapo ni ah, ibi mi ò gbọ́ ni. Ah, samuel. yẹn pé drama ebi n bèrè pé ṣe sin one. kò sọ pé drama òun ni samuel. ok sin two ẹ sọ̀rọ̀ jàre. kíláàsì ṣe pé ó pété sápò. àwọn tí èmi fẹ́ bèrè lọ́wọ́ ambassadọ̀ ni pé ṣé emperor tí mo mọ̀ tó máa ń lo emperor fún ni àwọn tí ó bá jẹ́ olórí àwọn ọba táwọn ọba míì wà lábẹ́ wọn. so gbọ́dọ̀ mi fẹ́ bèrè bí irú ọba afẹ́ yẹn ṣé wọ́n lè lo his imperial majesty fún wọn ni. ẹ search emperor kẹ́ ẹ mọ̀ túmọ̀ kẹ́ ẹ wò túmọ̀ anybody tó bá ń jẹ́ emperor anybody tó bá jẹ́ emperor bẹ́ẹ̀ ṣe address ẹ̀ ni his imperial majesty ẹ̀ tó bá jẹ́ governor his excellency your excellency hmm. president your excellency. ìyàwó governor ńkọ́. her excellency. her excellency. bẹ́ẹ̀ni iná ni ẹ jẹ́ pé ọba title ọba ni his royal majesty hrm emperor his imperial majesty. emperor yàtọ̀ sí. so ọba yẹn jẹ́ first class o. ó jẹ́ second class o. nítorí ó jẹ́ hrm ni hrm kò kọjá ẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n bá jẹ́ ẹ̀ bá jẹ́ ẹ̀ pro kí ni tó máa ń pro. ẹ dúró ẹ dúró so the same rank ni gbogbo ọba wà. bẹ́ẹ̀ni his royal majesty lóyìnbó gọ́fúnà náà nǹkan gbogbo gọ́fúnà excellency náà ẹ náà ni náà ni gọ́fúnà irọ́ irọ́ táàmù méjì irọ́ excellency first class ọba. ìwo ni first class ní ìsìn royal ọ̀gá ọba ọba tó tún lé ọba tọ́ba kan bá wà tẹ́pẹ́ tún fi àwọn ọba kan jẹ́ ọba bẹ́ẹ̀ rẹ̀ his royal majesty náà ni. kankan ah, náà ni wọ́n dẹ̀. bẹ́ẹ̀ ni kò sí àtọ. ọjà káwa first class kọ́ àti second class. Ah, ọ̀gá ọba ọba ọ̀yà bọ́ta. ọ̀rọ̀ mi gbà tá à ń sọ general overseer ta ní èbó bú ni sẹ hmm. pé overseer la ni. wọn ò nà yín kan yìí náà. kò sí kàtí jẹ general overseer. ẹ bọ ta kò sí kàtí jẹ general overseer. kò sí overseer ni. ìbá ni ìbá ni branches ọgọ́rùn-ún overseer overseer. gbogbo alamọ pé gio. kò sí kàtí jẹ gio sa. general overseer. kò sí general superintendent. ani dadi gio adẹni mami gio. o bu ni. general superintendent ńkọ́. manufactured general superintendent wọn lò fáwọn tó ń kọ́lé àti àwọn tó ń àwọn engineer general superintendent àti àwọn tó bá fẹ́ bí church náà. Ah, bẹ́ẹ̀ ni sara ó wà ń bẹ́ẹ̀ lexiconical lè ṣe bí inú ọlọ́dún abẹ́fẹ́ la wà yìí kò sí ìkàtí jẹ́ general overseer abẹ́ general superintendent wà tí wọ́n lò nínú ìjọ. Eh, eh, eh, nínú ìjọ. wọ́n lò nínú ìjọ wọ́n dẹ̀ ń lò ní architectural something. kí ni ìtumọ̀ ẹ̀. pé olórí olo ẹ ẹ hmm. tó bá jó lórí ni wọn lè lò nínú ìjọ. kọ̀wá sí general overseer general superintendent ń bẹ ṣùgbọ́n kò sí ẹni olùfàṣà ní anywhere. dadi ji ntaani ni o fa dadi ji dadi ji o wrong sa dadi ji o yẹn wọn manufacture rẹ ni. mami ji hmm. o. ẹ eh, mami ji o òyìnbó bu ni ah. bí yàrá bá pèrè mami ji o kò bá mu. wọn bá pè yàn bẹ́ẹ̀ kéèyàn kọ. kọkọ. Hmm. má pè ń bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni. ẹ wá máa lọ. Eh, ẹ ló ka tajọ wà ètò. ẹ ṣe àwọn tí wọ́n sì máa kì fún yín. ẹ ṣe o ẹ ṣe o ẹ wá máa lọ. ẹ máa lọ ẹ bá la àbùkù lórí gbà má bá ọkọ tèmi jẹ o ṣàánú ni kíni ṣàánú lórí gbà ṣàánú lórí ọkì. sọ́ọ̀rì onílé ẹ̀kú lé o èrò ọ̀nà ẹ̀ ńlẹ́ láyínká dé mo bóde kí n má bàa ṣe ilẹ̀ tẹ̀ nítorí pé ajá òṣùpá ńlẹ̀ mi mo fi ń bóde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà ẹ̀yìn ẹ̀yìn tó ń ti ọ̀sẹ̀ mẹ́rẹ̀ẹ̀rìndínlógún tá a fi dálẹ̀ oòdùà bí omi ti ń ṣe wẹ́rẹ́ paná tẹ́ni ni omi ti ń jómọ lọ́wọ́ jọjọjọ. pẹ́tẹ́ ọwọ́ ìbà tí èdè àtẹlẹdẹsẹ̀ ìbàrẹ̀ ire òní kò jọ máa wà lẹ́wọ́ àtàtà. ìlójúmọ̀ká tí gbogbo ayé ń pè lẹ́nìkan òṣò láyínká ń para lé bí ẹni ń paragun dira ètò bí ẹni lọ́wọ́ làkàdìjà ọkùnrin mẹ́ta àti bẹ́ngàn owó bàbá mẹ́ta mo dé pẹ̀lú ohun yìí tí mo fi ń gba yìí lọ́wọ́ yín ọláyínká ayéfẹ́lẹ́ ọlọ́run ògo ni rẹ̀ tí ìbá ṣòun tó wà lẹ́yìn wa mi mọ́ tá a bá máa wí tí ìbá ṣòun tó wà lẹ́yìn wa mi mọ́ tá a bá máa sọ ẹni àjọ ṣànádà hmm. ẹni tí ń dágbére ọ̀la ń kọ́ àwọn náà tún lè mọ̀ sí láyé mọ́ àwọn kan sákù kàlẹ́ndà yín kì í ara kàlẹ́ndà wà ń bẹ àmẹ́ tó sákù kàlẹ́ndà ò sí lẹ̀ mọ́ àwa tá a ṣì wà láyé di wákàtí yìí ká má rò pé bóyá a mọ̀ ṣe o ó kàn wo Olódùmarè ni hmm. a yàtọ̀ sí adìẹ tó wà nù kùkú bá a ṣe jẹ́ níwájú olódùmarè nù hmm. èyí tó bá wo lówó ẹ̀ ní nàkásí àní eléyìí ẹmílẹ̀ ìjáde kò sì sí ntẹ́nìkan lè bọ́ olódùmarè fà bàbá wà láyé wà láàyè ká máa dúpẹ́ torí kì í ṣe gbogbo ẹni tó wà láyé ló tún wà láàyè rẹ̀ ìyàtọ̀ wà láàrin kéèyàn wà láyé kéèyàn wà láàyè rẹ̀ mm. àwọn kan bẹ́ẹ̀ ni ààyè ààyè ààyè ààyè ó yàtọ̀ síra wọn àwọn kan wà láyé ó hmm. wà láàyè ẹ̀. ọ wà yàtọ̀ ní kéèyàn máa exist àti kéèyàn máa live. ó tún wá wà láàyè. ẹ hmm. kọ́ wá wà láàyè ẹ̀ hmm. ẹlòmíín wà láàyè kò sì sí láàyè ẹ̀ òun kan sì mọ̀ pé òun ò sí láàyè tó. àkọ́kọ́ dúpẹ́ ìwà láàyè. já dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pa wà láàyè. àtúwà láàyè wa àtúwà láàyè wa ká sì dúpẹ́ lọ́wọ́ ká tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pa àṣetún wà láàyè. nìṣó ọlọ́run ògo ni fún ọkọ alihamudulilayi ipa tó borí ipa agbára tó borí agbára ìgbà tá a jí làárọ̀ akírawa káàárọ̀ àwọn kan sì sọ pé tó bá dọ̀sán àwọn ní nǹkan táwọn fẹ́ ṣe hmm. ọ̀sán ọ̀hún pọ́n ló ah. àmọ́ ẹ̀yìn wọn ló ti pọ́n àwọn kan ti ń dágbére aago márùn-ún wọn tó bá ti di five kó jẹ́ káwọn gbọ́ rédíò mo ṣe ń bọ́ sọ̀rọ̀ yìí àfihàn wọn o wọ́n ti sọ jígà o hmm. bẹ́ẹ̀ ni olódùmarè tó wá dá wa sí mi mọ́ nítorí torí pé tọ́mọ́nìkan máa ṣàmì ẹ̀ṣẹ̀ kò sẹ́nìkankan tí ó lè dúró àmọ́ àánú ṣògo lórí ìtẹ́ ìdájọ́ àánú ọ̀hún ni mò ń jẹ àdìsá mm. òun náà ní láyé káfíń ń panu òun náà náà la kó fúlẹ̀ fáwọn mm. èèyàn táwọn náà ń gbọ́ wa yìí tí láfíàánú yìí ò fi dànáwó sí mm-hmm. àwọn tó bá mọ̀ ọ́n lóore mm. n ò ní rò páwọn tí ì pawó látàárọ̀ àwọn tó bá mọ̀ ọ́n lóore n ò ní rò páwọn tí ì débi táwọn ń lọ láyé àwọn tó bá sì mọ̀ ọ́n lóore n ní rò ti sabuké àwọn tó kọ̀ tí ò tí ṣiṣẹ́ wọ́n mọ̀ béèrè lọ́wọ́ Olódùmarè pé bóò ṣe to ìrìn àjò ayé àwọn tó fi jẹ́ pé àwọn míì tá a rò pé wọ́n brilliant gan nígbà kan mo ṣe ń bọ́ sọ̀rọ̀ yìí wọ́n ti jẹ́ mọ́lẹ̀ wọ́n ti já mọ́lẹ̀ hmm. olódùmarè sì mú olódo láti ibi tó ti jáde wá ó sì ti kọ́ta padà wá dológo àbọ̀ òrí pọ́lọ́run lágbára ni ọmọ olófo ojú òní tí wọ́n ní òfo lélẹ̀ yóò mú òun náà ti padà wá dológo omi hmm. òkúta tọmọlé kọ̀ sílẹ̀ nígbà míì tọ́lọ́mbá ló ń dé yóò sì di pàtàkì gunlé lọ́hùn ògo ni fọ́kọ̀ rẹ o agbénisókè téńté fini ayé mọ́fini àlàáhàpá hmm. ìwọ ni wọ́n ń pè ní òjì lógùṣògo ògo tó gbogbo ògo lọ ọba tí ń ṣamọ̀nà fún ògo mi ọba tí ń ṣàwárí ògo bí ayé fipamọ́ sí kótọ́kótọ́ lajá ayé ńlá mi àmọ́ ó kúkú nìbọn tí wọlódùmarè ń ró àrí ìró àláìganran tẹ̀tẹ̀ pátápátá ọláporogodo ọba ìdìdí ìdáyé ni aláàfin àjọbọ ìwọlólópó àjọbọ ọba àmì ọlá ọba àmì ọlá òun gbénu ọlánlá o sì ń ṣọlá òun gbénu òun sì ń ṣògo hmm. ó wá da sasibara lákejì wá lọ́ba kan ìwọ nìkan ṣoṣo ni ẹ̀rù bá gbogbo àwọn ẹ̀jẹ̀jẹ̀ ẹ̀rù tí ń bẹ̀rù lẹ́rù ẹ̀rù tí ń salágbára yìí dojú hmm. mo lè kí ọ̀dọ̀ tún la mẹ́wàá àdìsá tí ì bá kí ọ nǹkan ti ṣe mí hmm. mo yìn ọ̀dọ̀ tún la mẹ́wàá ọmọ ìyá ọlọ́yọ́ mo yin ì máa ń i ojú ọ̀run ò ṣe é gbámú gbanigbani tí ń gbani lọ́wọ́ alágbára ayé tó fẹ́ fọwọ́ agbára ayé gbani iṣẹ́ hmm. rẹ̀ ń wù mí toró mọ́mọ́ tálákà jáde nu kòsíkòsí iṣẹ́ hmm. rẹ̀ ń wù mí mọ́mọ́ alágbe kúrò lórí àkìtàn wà ló yá jókòó pẹ̀lú ọmọládé mọ́ bá wọn pàṣẹ tó bá lò dé òde tó bá lò tí ì dé òde àìdé rẹ̀ nìjáyà tó bá dé hmm. tán ìkààyà ní ọba ṣoore kàyàn láyà ó gbọ́ tí wọ́n ní níbi tí Olódùmarè lágbára dé tó bá lóun fẹ́ ṣiṣẹ́ ẹ̀yìn òróró ni ó fi pèkúrọ́ ó fẹ́ dojú tòkúta nù o hmm. bókúta bá fọ́nbù jù ọlọ́run sì mú ẹyin yóò fi pa èkùrọ́ hmm. wòmí nígbà míì tí bọ́kẹ́tì àtẹ́ntó ní báfulẹ̀ ń fara sọ pé àwọn làwọn wà ńbẹ̀ hmm. ọlọ́run ní kápẹ̀rẹ̀ ajáde mọ́ pọn mi kò sí níjò dànù ọlọ́run ní o kì í ṣe èèyàn àtúwóni túni rọ bẹ́ẹ̀ ni yóò wo ni palẹ̀ yóò sì túni tò padà ní bá fi ń jó lódùmarè wáyé ni àtàwọn wòlé àtàwọn àfa àtàntẹ̀lé ah. nígbà míì wọ́n ti sọra ọba tó lè ràn tayọ ojú agbára tó fi ń jó lódùmarè gan òtún wá tún lè yẹ́ nìkankan wòmí péyàn ṣe àsìkiri jù bẹ́ẹ̀ lọ kódà hmm. kéèyàn wọlé alúwà jù bẹ́ẹ̀ lọ hmm. kó ṣe tàjú jù bẹ́ẹ̀ lọ hmm. ohun tó ṣe náà ló padà wá ṣe wòmí ọlọ́run ni ọ́ o torí náà ni mo ṣe sọ pé agbára rẹ ga ju tọ̀tá lọ ìmọ̀ rẹ ga ju tèṣù lọ ọlọ́run tí ò wá ní ti ọlọ́run tí ò rí ní ti ọlọ́run tí ò mú ní ti ọlọ́run tí ò gbé ní ti títóbi nígbìmọ̀ títóbi ní ìṣe ọba tó ń jẹ́ èmi ni mọ́ ṣe bẹ̀rù àkọ́kọ́ nu náà ìléru ni o ó tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ dàwọn ebèrú mẹ́ta ni bíbèrú bá wọnú náà ìléru kólódùmarè tó dé nǹkan ó ti padà ṣe wọn ah. ọba tó ń tẹrí ọ̀tá bá fáwọn àyànfẹ́ alórí àwọn ọ̀tá náà ló ti padà wàá mókè kó wa hmm. tán. Mm tó bá lóhùn dé ó dé tó bá lóhùn ò tí ì dé eh, kò tí ì dé títóbi nígbìmọ̀ títóbi ní ìṣe rẹ̀ ń wù mí hmm. igi tútù igi gbígbẹ ló jọ wà nínú igbó yìí igi tútù láyé sọ pé yóò pẹ́ kí gbígbẹ yín ní kò ní pẹ́ wó olódùmarè lóhùn fẹ́ ṣiṣẹ́ àrà tòun á ní kí gbígbẹ òun kó sì dúró kan rí kése kí hmm. tútù tẹ ní yóò pẹ́ òun kó sì wá wó kalẹ̀ kí gbogbo èso rẹ̀ ṣòfò dànù hmm. wòmí fún mi lónìí jàre ọlọ́run tó tóbi. ọlọ́run tó tóbi ọlọ́run tó tóbi. Thank you. talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. That's why I use my phone. You love me, my good, that's ìfọyín ọ́rákẹ́ àdàbí ẹni tó ń gbé inú ilé pẹ̀lú dókítà olùtọ́jú eyín oró eyín lágbára ó ń wọ̀yá ìjà pẹ̀lú kòkòrò jẹyínjẹyín ó ń mẹyín ẹni funfun pẹ̀ẹ́ pẹ̀lú èémí àlàáfíà ó ń pèsè èròjà mẹyìnró ó ń jẹ́ kí èrìgì lálàáfíà iṣẹ́ wákàtí méjìlá fún ìdáàbòbò eyín kó má bàa dí pẹ̀ta ìfọyín ọ́rákẹ́ à. That's why I use my phone ọlọ́run ó jẹ́ arẹ́sìn ò mọ̀ gbọ́dọ̀ jókòó ńlẹ́ mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo bàbá. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. àwọn tí ò ní jẹ́ wo òkú kòkò. torí irú wọn gan níjọba àpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó òlù ń pónpó nítòsí rẹ̀ olùléṣẹ́ àjọyàká wà ní contact four seven three fajimi street agodi gra ìbàdàn. union bank building làwà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara làwà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun ìrúwà síbàdàn àpínítẹ̀ làwà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára oyaka ní www.oyaka.ng Ọ̀yọ́ State Anti-Corruption Agency oyeka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ Ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. Ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ Ọ̀yọ́ oyeka. Ah, ah, n tí mo rí o rí mẹ́rù dákun sóò lè sáré bá ń ya fọ́tò. o wọ́n fún mi pé oje o ṣàmì pé n ti ra fóònù mi. kí ló dé tó ń dọ́ọ̀lù ara ẹ̀ sóò mọ bí ṣe ń lọ ni. Ah, o wá já mi sí ngbà náà. Refugio Experience Store ti balẹ̀ bàgẹ́ sílùú Ìbàdàn oríṣiríṣi àwọn ìyálàyà fóònù amilẹ̀ títí ti kún bẹ̀ bátakùn láwọn bíi Samsung Tecno Itel Infinix Oppo Xiaomi Vivo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bówó bá ṣe mọ lògùn ọmọ kò sí iye tó ní ní accessories tún lubẹ̀ pabìbà lówó tí ò gara pẹ́ẹ́pẹ́ẹ́ pẹ̀lú warranty tó fẹsẹ̀ méjèèjì di tilẹ̀ instant mobile insurance ń bẹ lọ́dọ̀ wa tó bá ṣèṣì wú kọ́pẹ́rẹ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ láàfin bá ìtúnṣe láìsí wàhálà ó tún lè má lókun fóònù wa kó o fi gba tuntun tàbí kọ́ wàrà san díẹ̀díẹ̀ easy buy. ẹ̀ẹ́ èyí ń bẹ̀rẹ̀ ní òsì nǹkan OPP ọ̀pọ̀pá. refugio experience store kalẹ̀ sí beside vivo service center asolẹ̀ bus stop along UCH road Mọ́kọ́lá Ìbàdàn. ọjọ́ tá a bá gbé kéré dégbé wọjà tẹ́rù tọmọ ní gbọ́wọ́ ijó gẹ́ngẹ́ àfàìwọ́bẹ̀rẹ̀ àjàlá àfàìjẹ̀bùn zero eight one six one two six zero zero one zero rìfújò ìrírí mẹ́rìírí. ẹ jẹ́ jọgbọ́n gbogbo. ìmọ̀nà wà làdúrà ń gbà fún gbogbo àwa tá à ń gbàdúrà níbi àkànṣe ìpàdé àdúrà òru ìdáhùn àdúrà night of answering prayer tó máa ń wáyé lálẹ́ tuesday kejìkejì lóṣooṣù níjọ christ apostolic church kenaland ìlúpéjú estate àkóbọ̀ ìbàdàn lábẹ́ ìfàmì òróró yẹn wòlíì olókìkí àgbáyé ni prophet and evangelist ezekiel olúbóyè ọládèjì òru ìdáhùn àdúrà ní ká tún ti gbàdúrà fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún mi tá a tún máa rí gbà nínú oṣù yìí aago mọ́kànlá alẹ́ títí di àfẹ̀júmọ́ ọjọ́ kejì nínú àdúrà òfìjò pastor david ọlájídé ds àkóbọ̀ guest minister ni pastor banjo adéwọlé láti cac kenaland Wonderland Ondo Assembly evangelist Dr. Bukola akíndéṣẹ́wọlẹ̀ Jésù ló máa kọrin ẹ̀mí prophet and evangelist Ezekiel Olúbóyè Ọládèjì CAC general evangelist worldwide ló máa gba gbogbo èèyàn lálejò counseling dẹ̀ tún máa wà lẹ́yìn ìpàdé àdúrà fún gbogbo àwọn tá a bá wà níbẹ̀ CAC Kenaland Ìlúpéjú estate Àkóbọ̀ Ìbàdàn ní ká ti pàdé lálẹ́ Tuesday tó ń bọ̀ yìí wò ó Ọlọ́run ló sọ wípé níbi àkànṣe ìpàdé àdúrà òru ìdáhùn àdúrà àtòṣù yìí pé testimony wa máa pọ̀ jẹ́ kájọ pàdé Ọlọ́run níbẹ̀ Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. àyájọ́ ọjọ́ àwọn obìnrin lágbàáyé ẹni tó bá dẹ̀ ti mọ obìnrin bá gbé nínú ilé á mọ bó ṣe máa treat àwọn issues tó pọ̀ níta. àtọmọbìnrin tó jẹ́ kékeré jòjòló hmm. àtàdélébọ̀ hmm. àti àwọn ìyá wa tí wọ́n ti darúgbó jẹ́ àgbàlagbà àkíyín hmm. pé ẹ kú oríire ọdún yín èní o ẹ kú àyájọ́ ọjọ́ yín ẹ kú àyájọ́ ọjọ́ yín ẹ̀mí yín á ṣọ̀pẹ́ o àníkàkíyín eh, ni àníkàkíyín ni akẹ́yìn mọ̀mọ́ àtẹ̀yìn ẹ̀yìn màmá. àkìyìn mm. gbogbo ẹni tó bá ti ń jẹ́ obìnrin òbírí ayé ni wọ́n ń pè lóbìnrin. òbírí ayé mm. Mm. ni wọ́n ń pè lóbìnrin. ẹni tó ẹni tó bá lè mọ̀ bá obìnrin tó jọ́ òun tọ̀ òun ká fún ní gbòòsà mọ́kànlá. Eh, ṣùgbọ́n kinní kan <laughs> ah, bó ni mi ṣe ní gbèébú lórí. torí ẹlòmíì á sọ pé kò sí ni tó bá sọ̀rọ̀ òun sọ tòun padà. gbogbo ọ̀rọ̀ ló lé sí ibi mò ń bọ̀ nìyẹn. gbogbo ọ̀rọ̀ ló lé sí ibi mò ń bọ̀ nìyẹn. àmọ́ kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèyẹn máa ń fèsì sí. ṣé tó bá jẹ́ kóbìnrin ló ń bá díù. èèyàn hmm. gbọ́dọ̀ mọ bó ṣe máa bá obìnrin díù. ó kàn hmm. á wò bí àbúrò ẹ̀ torí pé àbí bíi. no torí pé ìṣẹ̀dá obìnrin àwọn máa ń ṣe nǹkan tọ́kọ́ ok. ọkùnrin tó bá jọkùnrin á ro nǹkan kó tó ṣe ṣùgbọ́n obìnrin á ti ṣe nǹkan tán o tó bẹ̀rẹ̀ sí ní rò. pé nǹkan tó ń ṣe ìṣódẹ̀ ìṣódẹ̀ wàá da ṣá. ṣó yẹ kó ń ṣe. Hmm. yóò sì padà bọ́n padà mọ́ bẹ̀bẹ̀ ni. àwa padà tó máa fẹjọ́ ẹ̀sùn pé àtijẹ́ta ni mo ti ń bẹ̀ wọ́n àtijẹ́ta ni mo ti ń bẹ̀ wọ́n. Hmm. so wọ́n pe kinní kan ní ìṣe àwọn obìnrin hmm. bí ìṣe àwọn apostoli ṣe wà. ẹ tó bá ti mọ ìṣe àwọn obìnrin kò ní bá wọn níṣòro. ẹ níwèé ẹ mo lẹ níwèé ẹ. mo fẹ́ kọ́ ni. Okay iṣẹ́ àwọn fẹ́ kọ́ hmm. hmm, ìyẹn náà dá ìwọ ni wàá ṣe fọ́wọ́dù ẹ̀. ìyẹn náà dá ṣùgbọ́n obìnrin tó bá ń lọ̀kì aṣọ mọ́ ọkọ ẹ̀ lọ́rùn. ẹ kò lẹ́kọ̀ọ́ ni. Ah, o ti ń bó obìnrin o. mi bùn kò lẹ́kọ̀ọ́ bí tí òye iye dé ni ṣé ní ayé tàwọn àbí náírà tó ti pẹ́. torí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló máa ń jẹ̀bi ẹ̀bi pé ó nà ìyàwó ó nà hmm. obìnrin tí gbogbo wa mọ̀ yìí pé ẹranko ló ń nà obìnrin ẹranko ló máa ń na eh, obìnrin ṣe mọ̀ pé obìnrin mi náà nọkùnrin. ṣùgbọ́n eh, eh, sísun ìyàn kàngiri hmm. obìnrin mi ń kọ́ tó yẹ pé ó lè ní tó o bá gbá ojú òun a jẹ́ pé bàbá ẹ̀ kọ́ ló bí ẹ. ẹ̀ láyìnká tó o bá tí ì bá irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ gbé kó tẹ̀sítì ẹ débi pé wàá lè overcome temptation yẹn yẹn kí tí ìṣọkùnrin. tó bá ló fẹ́ jáde fún obìnrin nílé ó fẹ́ mú kọ́kọ́rọ́ mọ́tò hmm. tó mú kọ́kọ́rọ́ tó jù sínú pátá. kò lè jù sínú pátá gan o lè lọ lóun fọ fẹ́ flush yẹ. ok ìyẹn kọ́ tàbí kò fi sínú ti òkè ń bí. ti gbá àyà. kó ní tán bá bí ọ̀dà kó wá mu. mi mhm. téèyàn ń wọ̀ téèyàn ń jáde freely tẹ́lẹ̀ tẹ́lẹ̀. a ní tán bá bí ọ̀dà kó fọwọ́ kàn ó. Hmm alóhùn ọbọ náà tán bí owó. ǹjẹ́ kò wá yẹ ká bẹ àwọn obìnrin láti máa ní sùúrù pẹ̀lú ọkọ wọn nílé. àtẹni ti ní àtẹni tí ò tí ì ní. in fact tó bá láti lè wáwọ́ wàhálà tí ó máa ń sábà ṣúyọ hmm. tí ó fi jẹ́ pé ọkùnrin fi ń ṣìwàáhù hùwà ẹranko na obìnrin na ìyàwó ẹ̀ ǹjẹ́ ò yẹ ká jẹ́ kí àwọn obìnrin mọ̀ yìí pé àwọn náà nílò sùúrù. Eh, ìbí ayé tè dé dúró báyìí ṣó obìnrin ṣe ń lọ́ọ̀kì aṣọ ni. Ah, <laughs> kálukú ń bo tiẹ̀ mọ́ra ni. Ah. èmi béèrè ni o pé kò sílé kò sílé tí ṣe ò sí. pẹ̀lẹ́ pajú àǹbò ni. kò sílé hmm. tí ṣe ò sí ṣé o ti pè wọ́n ọ̀rẹ́gun wa o. kò tí ì lè yé wọ. kóòdì kóòdì ló máa pa yín èmi lè ń kó díẹ̀ ọ̀rẹ́gun wà ọ̀rẹ́gun wà ọ̀rẹ́gun máa bọ́lẹ̀ o ẹ wọlé ẹ jókòó ẹ sì dáhùn ẹ wọlé ẹ sì dáhùn ọ̀rẹ́gun wà o kí ni jókòó kí ni sì dáhùn. ẹ wọlé ẹ wọlé. èló lowó mọ́tò yín one oh five three. one oh five point three. lowó mọ́tò ok tó ń lọ ọ̀rẹ́gun ọ̀rẹ́gun hmm. bága ńkọ́ ọ̀ ń tọ́ lẹ́yìn ṣùgbọ́n ọ̀rẹ́gun wà o. ó jẹ́ ní kí n béèrè torí wọ́n ọmọ èkó òjòdú bága ṣó ni bàbá bága ni. ẹ̀gbọ́n ẹ̀ ni. èyí tá à ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ hmm. eh, mo fẹ́ kí àwọn ará ilé kan bá wa pẹ̀kẹ́ lù ú nípa hmm. pípàrọwà fún àwọn obìnrin tó jẹ́ pé ìní wọn kí wọ́n ní sùúrù sí dáadáa hmm. ẹlòmíì kò yẹ kí wọ́n fọwọ́ kàn án kò yẹ kán treat ẹ bí ò ṣe dáa <laughs> ṣùgbọ́n ìwà míì tó hù sí ọkọ ẹ̀ ń ló jẹ́ kí ọkọ míì ṣì wà hù. mo ti sọ̀rọ̀ yìí fún ẹ lóòótọ́ o àbí wa nílé kan náà àmọ́ tó bá tó bá jókòó tó bá gbọ́ bóbìnrin míì ṣe àdírẹ́sì ọkọ lọ́kọ ó hmm. bì tí ọkọ tiẹ̀ nínú ilé. obìnrin míì tó jẹ́ pé tó bá rí pásítọ̀ ẹ̀ hmm. ó lè máa yí lẹ̀ bá ah. pásítọ̀ sọ̀rọ̀ <laughs> ṣùgbọ́n tó bá máa bá ọkọ ẹ̀ sọ̀rọ̀ <laughs> nílé ìyẹn lágbára obìnrin á tẹ́tí sí nǹkan tí dókítà sọ hmm. ọkọ ọlọ́kọ ni dókítà o hmm. á tẹ́tí sí nǹkan tí pásítọ̀ sọ hmm. kódà ọkọ ọlọ́kọ ni pásítọ̀ o kódà photographer ó kọ̀ntró ìyá àgbàlagbà. mama ẹ ẹ ẹ ẹ ẹ a gbọ́rọ̀ sí lẹ́nu ṣùgbọ́n tọkọ ẹ̀ bá tún wá wà lẹ́gbẹ̀ẹ́ photographer yẹn tó sọ pé ah, my dear o ṣe káwọ́ báyìí mm, mm, mm. àwọn ẹ̀ ní èwo ń tiẹ̀. kílẹ̀ sọ́ọ̀jà rẹ bọ́lá ní kí n gbọ́wọ́ sí ó gbàgbọ́ pé orí photographer yẹn pé jù tọkọ. ẹ bí sáà bá ń bẹ̀ wọ́n o. hello àlàáfíà fẹ́yìn náà sà ọmọ ọba gbẹngà gbajúmọ̀ aṣíwájú pátápátá káfàtà láti ìjà rẹ̀ bàdàn kó ṣe pọlọpọ. ẹ bá a bẹ̀ wọ́n o kẹ́ ẹ bá wa fún wọn nímọ̀ràn. àwọn ìyá wa hmm. a mọ̀ pé àwọn ni òpó mú lérò. àwọn ni o. tó di ilé mú. àwọn ni o. òpó bá dẹ̀ ti wó. ilé ti wó nìyẹn. ilé ò láéláé. bẹ́ẹ̀ ni. a pe àwọn ìyá wa gbogbo táwa bàbá wa bá ń ṣe. ẹ máa forí jìn á ẹnìkan dẹ̀ máa forí jìn wá. ẹ máa forí jìn wá. ká forí jìn wá o. ẹ dárí jìn wá o. ọmọ bàbá tó ga bá jìnnà láti ìyá rẹ ẹ pé tó. wọ́n dẹ̀ wọ́n dẹ̀ wọ́n ṣòro ṣẹ̀. ẹ jọ ẹ dárí jìn wá o. tó bá fẹ́ kí tí ọkùnrin bá gbọ́n mọ̀rọ̀jọ́ ọ̀rẹ́ ẹ̀ tó ṣẹ̀ fún ìyàwó ẹ̀ hmm. hmm. torí pé nígbà tí wà tọ́rẹ́ ẹ bá sọ pé ẹ ṣẹ́tù ìyàwó ẹ ò tí ì ṣẹ́tù pẹ̀lú ọ̀rẹ́ ẹ. tó tọ́ ni. a ní. no tó bá ti a ní. tó sọ̀rọ̀ burúkú sí ẹyin jọ́sí. a ní o tún bá Bíọ́dún ṣe àbí. Ah, Ọlọ́run má jẹ́ kó jẹ́ Bíọ́dún ló máa pa ẹ̀. Hmm. ọkàn mi ò kí ń tọ̀ mí jẹ o hmm. Bíọ́dún máa padà poison ṣe ti yín o a ti ṣe ti yín o ẹ jẹ́ ojú wa ṣe o ẹ̀ẹ́dẹ́ ẹ má ẹ àlè má ṣe yín ẹ mọ̀ foríjì á ni pàápàá jùlọ pàápàá jùlọ ẹ àlè má ṣe yín èwo hmm. ni tọ́hún ṣe kí ni ọmọ pàápàá jùlọ sí mọ̀ sọ sọ ti tiẹ̀ èwo ni pàápàá jùlọ pàápàá jùlọ yóò bì pàápàá jùlọ ní pàtàkì jùlọ. pàápàá jùlọ kíni kíni tí yín ká bá ṣẹ̀yìn ẹ̀ dá rí jì. Ah, ẹ máa ṣe ẹ wo tèmi bọ́ wọn rà ìyá àbẹ̀ta torí ẹ ìyá àbẹ̀ta a máa ń ṣẹ̀yìn dáadáa eh. ẹ máa forí jì á ní o ẹ mọ foríjì á ní o. sẹ́ni iṣẹ́ tà ń ṣe yìí gan o tún wà ní mọ gbé èèyàn kọ lu ìyàwó èèyàn gan gbà mí. iṣẹ́ tà ń ṣe yìí gan eh. èyí máa ń jẹ́ kí èèyàn ṣe nǹkan míì téèyàn fẹ́ ṣe. Ah! ẹ mọ̀ dáríjì á ní o. ẹ jọ ẹ jọ o ẹ jọ o. ẹ wo tèmi mọ́ wọn lára o títa ni. ẹ wo tí mọ́lá bẹ́ẹ̀ ni ẹ wo tí wa mọ́lá lára o. ẹ wo tí mọ́lá mọ́ wọn lára o. bàbá wo titi ẹ èyí ó bẹ̀rù rẹ̀ ń ta ni. mo lè mi ta <laughs> ah, ọ̀gá tí ìyá àbẹ̀ta bá wo titi ẹ mọ́ mi lára yìí ní sùn léra lẹ́yìn. wàláhì màmá ó máa wo tèmi mẹ́ lára ni. Ah, ẹ máa wò ó jẹun jẹ kó. ọ̀gá ọ̀gá àyàn kọ́tẹ́kì ní èmi. àyàn àyàn kọ́tẹ́kì ní èmi. àyàn ni ẹ lóòótọ́ ìlú rẹ la mọ bí o fi sí. hello. hello. yes sir. Mm-hmm. Ah, ah, ojú òpó yóò ṣe dáadáa. ilẹ̀ ló fi mí ṣe mo dúpẹ́ ìyá ọba ìyá ìjòyè mi náà. hello. hello. ẹ kúrọ̀lẹ́ o. ẹ kúrọ̀lẹ́. fọlárànmi tv ló sọ̀rọ̀ láti gbé ńlá. Ok àfúwá kí àwọn ìyá wa wọ́pọ̀ ọdún. wọ́n ń ṣọdún wọn o. ẹ̀mí wọn ṣọ̀pọ̀ rẹ̀. wọn kàn dáná wá ni. eob kí ló dé pé àwọn obìnrin ló ní ọdún tó pọ̀ jù àwọn ọkùnrin ò ní kí ló dé. ẹ̀yin náà kírètì kan. àwọn náà ló lórin ló lórin tó dáa jù. ẹ kírètì kan àwa náà ní ọjọ́ ọjọ́ ẹyọ kan làwa ní. ọjọ́ ẹyọ kan gan kò kí kò àwọn èèyàn kì í mọ̀nà obìnrin ló mọ̀nà. sunday gan <laughs> first time mi lérò. first time fẹ́ pè ní ẹ tẹ bá ti ráyè ẹ wá gba léèsì ọ̀pá márùn-ún àbí kẹ́ ẹ máa ń pọ́tébù. mo mú pọ́tébù lọ. mo pọ́tébù pọ́tébù máa ná mi lówó. yọ hàn ilé mọ̀. ẹ wá mú pọ́tébù. èmi ìmú pọ́tébù léèsì ni kẹ́ fún mi. kẹ́ ẹ kú rago ṣọ́ọ̀ṣì gan-an ó péjú lẹ́pọ̀. mo rí mo rí mo mi pé ọlọ́mi ò dá èyí tẹ máa ń fi ń dàbí àwàdà ṣe bí eré tẹ a bá wà lóde àríyá pé hmm. tata ni bàbá gọ́vnà ìyá ni Mm. ta ni i mean ta ni ìyá ta ni ta ló bí gọ́vnà ìyá ni ta ló bí dókítà ìyá ni ta ló bí eh, president eh, To bí president ìyá ni ta ló bí mọ̀tẹ́fà bí àwọn boko haram tẹ́ bá ti béèrè pé ta ló bí boko haram wọn ò fẹ́ sọ bẹ́ẹ̀ wọn á ló bí boko haram eh, ah! Ah! ta ló bí ta ló bí olè. <laughs> Hmm? tó bá ní ta ló yẹ kọ́kọ́ kú náà ń bàbá àti. wá béèrè pé ta ló yẹ kọ́kọ́ kú náà àwọn méjèèjì. wọ́n là wá. ta ló yẹ kó yẹ kọ́ kidney. ẹ ok wọ́n ní. hello. hello. ṣé wà ń bẹ̀. wọ́n ní ọmọ ọmọ ọmọ síìkì wọ́n mm. dẹ̀ nídìí kíndìnrín kẹ́ kíndìnrín fún ọmọ wọ́n ní kíndìnrín ta ló yẹ kán yọ. wọ́n ní ti ìyàwó ní bàbá rẹ̀ ni wọ́n yọ kíndìnrín rẹ̀ àmọ́ ńgbà tọmọ yẹn lọ London ìyátẹ̀lé ìyátẹ̀lé ngbò rà admission lamẹ́ríkà ọ̀tẹ̀lé ngbò bímọ sí London ọ̀sọ̀lọ́jọjọ ọmọ ọkàn yọ kíndìnrín rẹ̀ rẹ̀ lásán. ó wá di pé ó ní èdè kíndìnrín àwa ní kíndìnrín ti bàbá mi. ó tiẹ̀ wá tó kán pè látọ̀ ẹ lo bó o ní òtútù bíi pọ̀ díẹ̀ ẹ ra hehe Network nàìjà yìí yẹn nàìjà tó kúrò láàrin ọ̀sẹ̀ méjì obìnrin ayé ni wọ́n pè lóbìnrin ẹ pẹ̀lẹ́ táwọn nepa múná wá òun náà yóò tún dáhùn padà n ò lè múná wá. fúnra náà ni wọ́n tún dáhùn. ẹ̀ náà ni wọ́n dáhùn. wọ́n lè múná wá. wọ́n lè múná wá iná náà ń ṣòfò bí tí ọ̀rẹ́ ni lóyún. ìṣẹ̀dá ń ṣe nípa ìbísí àti ìrẹsì. slow down the bass jọ jọ jọ jọ jọ jọ jọ jọ. all right we need to slow down a bit.

I say all the markets where they listen to all our Soja listener. Sọ́jà ni chicken. Yes. Chicken kasua inú ọjà tẹ́tí ń gọ́ wa káàkiri. Chicken kasua. Chicken kasua. Wòmí tọ́ba pé yàn chicken kọjú sí yín ká. Ẹ wá kẹnu sọ́dọ̀ ní ti máa kẹ́. Ọ̀gá mo ní nínú ọjà tẹ́tí ń gọ́ wa káàkiri láti ọjọ́. That is what I'm saying. O yẹ sọ pé wà á tọ́kì báyìí. Òun ṣe tún jáwó. O tún lówúra díẹ̀ tọ́kì kẹ. wọ́n pè wá ní chicken o. ọ̀gá kẹsàn-án rárá sọ̀sẹ̀ zákàjì. àbíkó o tiẹ̀ tún lè pò lóògùn fún. ọ̀gá sọ̀rọ̀ tàbí kò Paga saurara ni ka biyu. Zan koya ma kaɗan kaɗan ne. Alakego. Zan koya ma <laughs> kaɗan Juma kai ne. To duk mutane mu muka na gaisuwa mai na gaisuwa eh. daga 105.9. Oga na yin kayan fole da EOB wai in gaisa da ku. Empro, Empro. Empro yin kayan fale. Empro. Wani oyon fro. To da ka muna gaishe muna gaishe ku duk masu sana'a. Ku kawo abin da kuke sayarwa mu haɗa juna mu ɗaga ku sama akan program 105.9. cikin kasuwar ojo sassa maniya har zuwa bodija agweni zuwa ajaba zuwa aranya dukkan kuma kuma kira eh, eh. ku matso nan mu haɗa hannu a ɗaga ku sama akan program wanda muke yi 105.9 eh. a shi ne ake kiran shi let's talk about it let's talk so let's talk about it lausa let's talk about it hmm. ku zo mu haɗa juna mu saurara mu haɗa juna let's talk about it mai shawara ku zo mu shawara shawama ah, ah shawara ajọrọ <laughs> ajọrọ shine shawara. Mhm. wọ́n ti ń dẹ lóhùn Subaru Tajudeen òun náà ti sọ ó ti sọ mhm. dúkà wọ́n náà táwọn in Sokoto state right now wọ́n náà. Sokoto mi mẹ́tọ́ náà wọ́n o mi mẹ́tọ́ ta ló náà yín Subaru. wọ́n náà wọ́n ní eléyìí eléyìí ni wọ́n nà. wọ́n nà randu. gbogbo kí gbogbo ẹ̀yin mọ́mí àti dájú àti gbogbo àwọn akẹgbẹ́ mi tó wà nílé o kí ẹ̀ ń gbádùn ètò yìí ètò tó dábàbà tó tó dúbìmù létí níkànnì ìfẹsẹ̀rẹ̀ káàkiri àgbáyé ètò lẹ́jọ́ bàbá lẹ́jọ́ ètò lẹ́bàá bàbá tì ètò lẹ́bàá bàbá tì ètò lẹ́bàá bàbá tì let's talk about this. let's talk about this ká sọ̀rọ̀ nípa yín bàbá. tiẹ̀ bá o. Eh? mo fi ọ lé olúwa lọ́wọ́. mo ṣe kò fi ọ̀rọ̀ mi ṣe àwọ̀kọ́ ṣe ni. Ah. Ah. just to pronounce let's talk about this. ayi <laughs> eh? talk yes ah nabi sọ ọ̀gá. tandilani ẹ̀ mọ̀ ọjọ́. <laughs> lẹ́yìn kan kéèjì fún wa kí mo fowó wò wọ́n. ẹ̀yà eléyìí lè wọnú kéèjì. ọ̀gá dájì àjàyè àti iobi mo kò lẹ́yìn pé ọlá yìí ṣe tọrọ ni iobi ọlá iobi ṣe tọrọ ọlá ayéfẹ́lẹ́ ṣe tọrọ torí àwọn àfọ àwọn olórin ọlá àwọn àfọ àlà máa fi ń tọwọ́ wàláyìí tàlàyé wàláyìí tàlàyé súnmọ́ mi lẹ́yìn wàlẹ́ tìlà kí lẹ́wọ̀ wàlá hàlà hàlì ọ̀gá ọ̀gá i wan tell you something o ọ̀gá ẹwà èdè o tí mo fi jáde o ọ̀gá tí mo jáde sọ̀rọ̀ ara mi wọ́n ní kí kí lọ ṣe iṣẹ́ iṣẹ́ ìṣàǹtayé mi gàgà tí ó jẹ́ pé iṣẹ́ àkọsẹ̀jayé mi gàgà kí ni àkọsẹ̀jayé ẹ̀ wọ́n ní tí n bá ṣe iṣẹ́ wòlíì mo lè gbé igbẹ́ iṣẹ́ orin o iṣẹ́ orin wọ́n ní kí n máa kọrin torí tí mo ṣokòrin láti ẹlẹ́gbẹ̀ẹ́ mi ni. ẹbí mi <laughs> wàlẹ́ mo step down slot mi gẹ́gẹ́ ni mo fún yìí kékeré mo fi kórè. bẹ́ẹ̀ni Ah. ẹ jẹ́ kó mọ̀ bọ́dà ah. ẹ jẹ́ kó mọ̀. dona dona dona dona àṣírí ti bẹ̀rẹ̀ sí ní túbà slot mọ̀ gbọ́ slot ti tiẹ̀ lo fún ayéfẹ́lẹ́ kó mọ̀ fi kọrin. ọ̀gá mi jẹ́ kí n máa confess orin fún ike yẹn ó máa kọjá dé. ọ̀n confess yes i'm a confess. wọ́n sì padà fi síbi ha ọ lẹ́nu <laughs> ṣe elégbè rẹ rèé. elégbè mi bẹ́ẹ̀ni olówó òkè tó ń kéròrò tó ń kéròrò. elégbè mi lára àwọn orin tẹ́ ẹ fẹ́ kọjá dé ayéfẹ́lẹ́ ó produce yín studio pọ̀ ìsàlẹ̀ lẹ́fẹ́ lò ní àbókè. ọ̀gá inú orin tí mo ìsàlẹ̀ ti sú mi àyè ń bẹ lókèlè gbé mi lọ sí ibi gíga olúwàjọ wàá fẹ́ mi sókè wala ó ti kọ̀ ga orí kọ̀ tí mo ti kọ̀. ìwọ try ẹ kó o kọ́ o. níbo logun ti dé báyìí. ọgá ọmọ òkú tí máa gbé ṣọgbọ́n ẹ̀ṣọ́ orí ní òun bí àbẹ́ẹ̀ ti jẹ́gẹ́dẹ́ ni jẹ́gẹ́dẹ́ ọmọ àtẹ̀lé mi wá ní ọmọ sọ kó fẹ́ lùlù lẹ́yìn. ẹ ò bá ẹni wù ọ bá olùsí tó bá tún kọ ọgá lọ́ọ̀yà mi máa retí ìwé lọ́ọ̀yà ṣé lárọ ni túbọ̀ kọ̀ọ̀fọ́ sí mo fún yà bí ẹ wò. ewu <laughs> ló Ah, ah. oya tuntun. àwa tún ti dé o obìnrin tẹ̀rọ gbàjọ ti yá eré àsìkò fún àwọn tó nílò anami ah. jẹta. àwọn ló ní. àkọ́tà ọ̀dùwọ̀nà àkọ́tà ọ̀dùwọ̀nà nami kì í bọ̀. àkọ́tà kí ni. nami kì í bọ̀ ká. àkọ́tà ayérayé eh. sọ̀dà pátá odò ọ̀nà. yéésù gbà yín náà ọ̀gá ń gbé náà àkọ́tà ọ gbà pàtà. dúró dúró ṣe àpáta ayẹyẹ ló di àpáta odò ọ̀nà fún mi. Ah, àdúrà tí mo gbà ní jọ́sí bàbá lọ́lẹ̀ iṣẹ́ o àtẹ̀yí tí mo gbà ní fọkọ bàbá lọ́lẹ̀ iṣẹ́ o. ọgbà àdúrà ní fọkọ bọ́n ah. fọtò ló ti rí ìdáhùn àdúrà rẹ. èmi ló kọ́ ni tí mo fún ọ̀gá ó ti sọ̀kalẹ̀ ó kọ̀ gan ni. ìfúlẹ̀tì eh. ah, eh. ó kọ̀ gan tí mo ti máa fún ọ̀gá. ẹ eh. ẹ tó tó níbi ọba dé yìí ó tó. láyìíká beyond be beyond be limit beyond be limit, limit. tó jáde tó jáde tó yà àwọn ayé ń gbọ́ tí wọ́n wọ beyond be limit. beyond eh, beyond be limit. yes beyond the eh, limit. mo ti pa máìkì yín. Eh, já polówó já. polówó kọjá lọ. Let's talk about it. Let's talk about it with, with Yinka Aifale and EOB. Last time I lose my oracle, you love me my daughter, seven. Ìfọyín Oracle àdàbí ẹni tó ń gbé inú ilé pẹ̀lú dókítà olùtọ́jú eyín, ó ń ro eyín lágbára, ó ń wọ̀yá ìjà pẹ̀lú kòkòrò jẹyínjẹyín, ó ń mẹyín ẹni funfun pẹ̀ẹ́. Pẹ̀lú èémí àlàáfíà, ó ń pèsè èròjà mẹyìnró, ó ń jẹ́ kí èrìgì lálàáfíà. Iṣẹ́ wákàtí méjìlá fún ìdáàbòbò eyín kó má bàa dí pẹ̀ta. Ìfọyín Oracle. Last time I lose my oracle, you love myself. alàgbà kí ló ń jẹ́ koinonia. èdè greek ni ó sì túmọ̀ sí ìdàpọ̀ ẹ̀mí mímọ́. ẹ̀mí mímọ́ agbára ọ̀run wà á gbé mi wọ. kí o rò fẹ́ jésù kristu olúwa wa ìdàpọ̀ ti ẹ̀mí mọ́ kí ó gbàlẹ̀ wa. èyí ni àkórí ìpàdé àdúrà oní wákàtí mẹ́fà tí yóò mì ìlú títì ní sátọ̀dé ọjọ́ kejìlá oṣù kẹta twenty twenty two tí ẹ̀ka ẹ̀kọ́ bíbélì ccc gbéṣẹ́lẹ̀ cathedral àkóbá fi ìdàpọ̀ ẹ̀mí mọ́ ṣẹ́gun ẹ̀ṣẹ̀ ìrẹ̀wẹ̀sì tó ń tẹ̀mí àìmọ́ tí kì lójú ọjọ́ ẹ wá ní ìrírí ìdàpọ̀ ẹ̀mọ́ lójú iṣẹ́ lójú korojú nígbà tó lóru bá lo ọ̀pẹ ní ìfàmì òróró yẹn rẹ̀ tó ń tẹgbẹ́ akọrin ccc gbẹ́sẹ̀lẹ̀ cathedral ní saturday march twelve twenty twenty two láago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́ta ọ̀sán six hours prayer stretch team koinonia streaming live on gbẹ́sẹ̀lẹ̀ tv on youtube nínú àdúrà yìí àwòdọ̀rẹ́ kòríkòsí pẹ̀lú ẹ̀mí mímọ́ gbẹ̀gẹ̀ ìjọ celestial church of christ gbẹ́sẹ̀lẹ̀ cathedral alonjẹ́lẹ̀ gas kọ́lọ́pọ̀ ìṣẹ̀lájì àrẹ àkọ́bà ìbàdàn ni ó yín fún ìdàgbọ́ ẹ̀mí mímọ́. dey bring you mega prizes for dis soccer tournament o. Oh. yes na di total energies afcon bonanza. you don hear am so sharp sharp go place bet for your favourite team for one x bet and get that whopping win. win go place your bet for one x bet.ng use promo code can nigeria and win with one x bet one x bet anybody fit dey lucky tí pọ́ǹpì concept àti délùú ìbàdàn àti pọ́ǹpì kórèdè ẹ máa yọ. akórèdè àwọn olú ìbàdàn gbọ́dọ̀ jẹ́ jíjẹ́ afákọ́yọ́ pọ́ńpì concept tó ń talẹ̀ ìrọ̀rùn tó fi ní lọ́kànbalẹ̀ tó kojú owó. a ń fasikọ̀ yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo yín àṣẹ o. gbàgbà wa tọwọ́ tẹsẹ̀ ń bàdà jọ ṣe wa ò ní bàjẹ́ láíláí. èyí tẹ́ ti jàǹfààní ẹ̀dínwó. pilọ́n ṣe é sílẹ̀ wa tó wà mọ́níyà. àtìlágùn. bẹ́ẹ̀ mẹ́lẹ̀ fáwọn ọmọ kéékèèké tó wà lájì. a kì í kú oríire. bàbá wa rẹ ni tí o ti gbàwé gbari sí tilẹ̀ rẹ. abẹ́ ò ti ra àyè wa mọ́ bí tilẹ̀ yín wa. ẹ kàn sí ọ́fíìsì wa báyọ̀ fẹ́ ni. ti pọ́ǹpì ward number twelve ọ̀làdọ̀kù street by a plus guest house àríyá fẹ́ avenue ní bódìjà ìbàdàn ẹ tún lè gbé zero nine one five two two two two two zero five. kẹsẹkẹsẹ lẹni tẹ ń dúpẹ́ lọ́wọ́ wa kàṣàkàṣà nfààní ń bọ̀ bàbá kẹsẹkẹsẹ lórí àwọn ilẹ̀ tẹ́ bára lọ́dọ̀ wa ẹ gbà bẹ́ẹ̀ pọ́ǹpì tẹ́ ń retí ti dé. ẹ a nílò ìbàdàn. tí pọ́ǹpì concepts developer that cares. Thank you. tún máa béèrè bá ṣe ṣayé yìí sí mo rí pọ̀ ń dá rẹ́rìn <laughs> ó gba mẹ́sẹ̀gì àwọn àwọn ìyá wa nu. ẹ mọ gba mẹ́sẹ̀gì. Mm. ẹ pẹ́ fún wa o. lágbára lọ́wọ́ lọ́wọ́. ẹ̀mí yóò gùn fún wa o. ẹ ṣeun gan o a mọ̀ sẹ́yìn ẹ̀ mọ̀ dáríjì á ní o. èmi náà celebrate wọ́n làwọn celebrate o náà celebrate a celebrate yín mm. ẹ̀ dáná wá ni mm. òye ọdún tó ń bọ̀ ẹ jọ a mọ̀ retí kúlà o ẹ kúrò lẹ́bọ̀dá ẹ kú ọ̀lẹ́ sà inú inú inú mi tún dùn pé a tún wá sí orí ètò wa bá àwọn olólùfẹ́ alẹ́ èyí. ẹ ṣeun kí lorúkọ yín àti iléeṣẹ́ tẹ̀ ń ṣojú. orúkọ mi ni Kúnlé Alábí. Kúnlé Alábí. bẹ́ẹ̀ni. Hmm. mo wá ṣe ti wá síbi èrè. a wá síbi lọ́sẹ̀ tó lọ. ṣé ẹ bínú pé à ń fi ọ̀rọ̀ pò yín nífun àtọ. àwọn question tá a bí yẹn máa le gan a rò pé ẹ̀ ní wá ẹ̀ ní fẹ́ wá mọ́ torí pé àwọn <laughs> béèrè táwọn ará ilé fẹ́ gbọ́ torí wọ́n padà ń pè wá pé ah, eh, eh, a béèrè tí wọ́n fẹ́ ká béèrè lọ́wọ́ yín kí ni response àwọn èèyàn nígbà tẹ́ ẹ padà délé. ẹ ṣe gan-an lótú. ẹ jẹ́ ẹ kọ́kọ́ dárúkọ yín kẹ́sì jẹ́ káwọn èèyàn mọ nǹkan tẹ́ ẹ dúró fún iléeṣẹ́ tẹ́ wàá ṣojú. orúkọ mi ni Kúnlé Alábí mo wá represent eh, Agvi Investment Limited èmi ni branch manager agri investment mintel ní ìbàdàn agri investment mintel a ti wà láti bíi twelve years ago a dẹ̀ ti ní eighteen estate gbogbo estate wa pátápátá ló ní cfo ìyá rainbow ni Ban ambassador wa. ìgbà tẹ́ sọ investment ọ̀tọ̀ ní nǹkan tẹ́lẹ̀ mi ò fọkàn rò ẹ jẹ́ ká mọ̀ yín pé ẹ̀ ń talẹ̀ ń talẹ̀. bẹ́ẹ̀ni real estate company. ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ à ń talẹ̀ à ń talé. very good. so gbogbo estate wa pátápátá dẹ̀ ló ní sí ọ̀fọ̀ in fact ní last week inú mi dùn pé olóòtú béèrè lọ́wọ́ wa pé. pẹ̀lú general eh, global eh, global of e o bẹ́ẹ̀ni eh, mo ní kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe gòmò dúpẹ́ ṣe rí lára question tẹ̀ tún béèrè last week ni pé ṣé a ti lọ rí àwọn commissioner nìbàdàn. ṣe ẹ ti fún ọpẹ ẹ ti dé síbàdàn. bẹ́ẹ̀ni ṣe rí ní èní because a fẹ́ rí one thursday ó dàbí kí wọ́n busy but lẹ́ẹ̀ni a lọ sí ministry of land. Mm -hmm. One direct wa sí um, director of estate and development project and implementation. okay. so uh, inú wa dẹ̀ dùn bó ṣe uh, attend sí wa. okay. wọ́n gba àwọn document wa i pé. ó jìnnà dénú ó jìnnà dénú wọ́n fún yín ní kárí ọmọ ọ̀dọ̀ rere. in fact àwọn gan sọ wọ́n ní meeting táwọn kọ́kọ́ ṣe pẹ̀lú àwọn real estate kan bíi ọ̀nù bíi twelve. ẹ má dàá kọ kankan o. àbẹ́ẹ̀ni ah, wọ́n ní létà àwọn wá ní kọ́ padà wá pé mẹ́ta ló wá wọ́n ní àwọn ipò wọn serious wọ́n ní ah. ìmínú wọn ó máa lóun ní real estate ó ní ah. five acres of land. Ah, kọ́sọ́ngbó. mo wá sọ fún wọn pé acres tó kéré jù ní estate wa ẹ̀bùn kó tó gun ẹni ní bá dá ni lójú èèyàn máa fi ń gbárí ni. tó gun ẹni bá dá èèyàn lójú. èèyàn máa fi ń gbárí ni hmm. acres tó kéré jù ní estate wa ti a ní òní ètò wà ń bàdàn. tó kéré jù. bẹ́ẹ̀ni. how many acres ló wà ń bẹ̀. a dẹ̀ ní three hundred acres. ẹ ẹ rí lẹ́ni ní Ìbàdàn. wọn fẹ́ talẹ̀ fún yín. wọn fẹ́ talẹ̀ fún yín. wọn ṣe kó wọn fẹ́ talẹ̀ fún wa ẹ̀yin nìkan three hundred cars. ìdí ni pé àwa ká tó di pé a venture into anything a máa ń ṣe investigation. ibo lẹ wá ní cars yìí sí. tọpọ tó báyìí. tọpọ tó báyìí. mọ́níyà ni. wọ́n ti bu jẹ tán àbí. afẹ́kọ́ tún fún wa sí i wọ́n ṣe ń ah. lò afẹ́ bù tán ni ẹ fẹ́ bù tán. bẹ́ẹ̀ni. kí ló wà ní mọ́níyà gan tí gbogbo yín fi ń pariwo rẹ̀. gbogbo tẹ́ẹ̀ tó fi jẹ́ pé mọ́níyà lẹ́ ń rọ́ lọ. ẹ ṣe ibùdókẹ́ ṣe rí uh, train station tó gbé wá síbẹ̀ eh. tí federal hmm. government gbé wá síbẹ̀ ó ti gbé development wá sí àdúgbò yẹn láfta hmm. train station Ọ̀yọ́ state government wọ́n tààyè ọ̀nà láti mọ́ ní Adé Ìṣẹ̀yìn. oh my hmm. god. Hmm láftà yẹn real estate company tó ti wà ń bẹ̀rẹ̀ ti over bíi twenty five. so ìdàgbàsókè hmm. ńlá ti dé bá dùgbò yẹn. LAUTECH ń gbé faculty for agric wá sí ibẹ̀ yẹn. wáá ẹni ṣe bá yín sọ̀rọ̀ ìyẹn mi pé láàrin ọdún kan ibẹ̀ yẹn development ó máa bá in fact number one. ṣé ilẹ̀ yín ò wà ní wọ́n báyìí pẹ̀lú àwọn. nígbà pẹ̀lú go development tẹ̀ ń ah, lọ́gùn yìí. tẹ̀ ń lọ́gùn yìí ṣé kò ní wọ́n báyìí. ẹ ṣe ṣe rí a plot of land a plot of land lọ́dọ̀ wa. nítọ̀dọ̀ yín. six hundred and fifty thousand la gbé sílẹ̀. ọ ah, péré six hundred and fifty thousand. lẹ́tì ti gbé sí. àdẹ̀ fáwọn yẹn láǹfààní pé kó san fifty thousand as initial deposit kó dẹ̀ hmm. spare balance fún ọdún kan. ṣé tó bá ti hmm. san fifty thousand ṣe é fún nílẹ̀. no ṣe ní ìgbà kan a máa ń fáwọn yẹn láǹfààní pé tó bá ti san. inú mi ló tẹ sọ no tẹ sọ tán ah, so téèyàn bá ti san fifty thousand ẹ ní fún nílẹ̀. ó dìgbà tó bá tó san hundred percent payment which is six hundred and fifty thousand. mo fẹ́ béèrè pé tó bá default ńkọ́. tí ò lè san tán ọlọ́kẹ́lẹ́ mi ń bá bí àkàkà ṣẹlẹ̀ kò ṣe dáadáa. ṣé ìdáwó padà àbí ó ní percentage tẹ́ máa yọ nú tí èèyàn bá default ẹ̀ bùkún agreement máa ti wà pé ọdún kan ní ká jẹ́ san hmm. tí èèyàn bá default. tí ò rí san. àwọn owó pẹ̀pẹ̀ kan wà tí company máa charge wọn pé kó san àwọn míì gan tí company bá wò pé àwọn ẹni yìí à a máa ń pity a lot of people. wọ́n gbìyànjú tó ṣùgbọ́n wọ́n gbìyànjú pé wọ́n ti eh tó bá default wọ́n máa bá wa ní iléeṣẹ́ ọ̀dọ̀ wa hmm. wọ́n á sọ ìdí tí wọ́n di fi default tí complain bá rí i pé nǹkan téèyàn gbọ́dọ̀ fojú fò èèyàn máa ń fi wọ́n lẹ́nu. Ọlọ́run má jẹ́ kí nǹkan téèyàn ò rò bá téèyàn rò jẹ́ ǹjẹ́ ó mìn pé irú ẹni bẹ́ẹ̀ lè pàdánù lẹ̀. àtọ̀ ẹ fún ní oore ọ̀fẹ́. àìmọye ewu wọn bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n di ọdún mẹ́ta ọdún mẹ́rin wọ́n sì wà lọ́dọ̀ wa. Wow kéèyàn ra ilẹ̀ lọ́dọ̀ wa fọ́dún mẹ́wàá ibi tá a bá fún ẹni tá a bá sọ fún ẹ pé a máa fún ẹ ní ilẹ̀ ń bí ibẹ̀ náà nìkó àwọn ń ṣe estate tó máa ma sọ pé a máa fún yín Ìbàdàn kẹ́ ẹ máa lọ gbà. níbo ni ọ́fíìsì yín wà then telephone numbers wo làwọn èèyàn lè pè yín sí pàápàá jùlọ àwọn tó wà lókè òkun láti bá yín dòwò pọ̀. ṣe ẹ ṣe before kí n ṣe ẹ tó sọ ibi tí ọ́fíìsì wa wà ní Friday tó lọ yìí hmm. àwọn CCI tó jẹ́ ọmọ àwọn tó lójú Ìbàdàn àti mm. lọ ṣe meeting pẹ̀lú wọn wọ́n ti confam gbogbo document wọn pé báwọn àṣe bá ṣe sọ fáwọn lọ ṣe bá bẹ́ẹ̀ ah. so wọ́n ti partner pẹ̀lú Ìbàdàn week má bẹ̀rẹ̀ àwa máa wà ní stadium ọkàn wa balẹ̀ ìkọ́ni tá a bá gbé ní ta gbé lọ legit ọ́fíìsì wa wà ní Decat House number sixty Decat House Ring Road ní Ìbàdàn number sixty Decat House ní Ring Road ní Ìbàdàn fóònù nọ́mbà tó lè pè wá sí zero nine one three six double zero zero six double zero uh, three ẹ jẹ́ pé lẹ́ẹ̀kan sí zero nine one three six double zero zero six zero three second number tó tún lè pọ̀ wá sí zero seven zero eight four five four nine seven three two. ẹnu yín yá o ẹ mú lẹ́ẹ̀kan sí o. second number tó lè pọ̀ wá sí zero seven zero eight four five four nine seven three two. ok. ayé ta wà yí ogún ni kí láti máa ṣayé yìí sí o kò yé mi. ṣayé yìí sí òkò lé mi. Ayé tọ́tọ́, ayé tọ́tọ́, ayé màlè. Ayé tọ́tọ́, ayé tọ́tọ́, ayé màlè. Ọba lábọ́ ọ̀rẹ́ mi, ọ́fíìsì kún ara ẹ̀. Ènìyàn ò fẹ́ ní fọ́rọ̀, ènìyàn bá ṣorí ẹni. Ènìyàn ẹni. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. àwọn kan gbàgbọ́ pé ohun bàǹtàbàǹtà báyìí lè ṣẹlẹ̀ láwùjọ wa. má ló kù wá kó o gbà tuntun. bẹ́ẹ̀ ni ojúlówó àrà tuntun láti iléeṣẹ́ solar telecoms. má ló kù wá kó o gbà tuntun. ọ̀rẹ́ mi tí mo sọ̀rọ̀ rẹ̀ lọ́jọ́ sí ló ń bi mí lánàá pé níbo ni mo ti rówó ra fóònù tuntun pẹ̀lú bí nǹkan ṣe rí nígboro yìí mo bá bi ilé rẹ̀ pé ṣé kò tíì gbọ́ nípa má ló kù wá kó o gbà tuntun ni. ìbáwọn tí <laughs> solar telecoms ló mú kígbà ó rọ gbogbo mọ̀túnmù wà lọ́rùn péréte. yára lọ sí solar telecoms láti lọ pààrọ̀ fóònù tó ti ń lò tẹ́lẹ̀ pẹ̀lú owó péréte. àwọn fóònù bíi samsung infinix tecno nokia iphone àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tara ṣàṣà máa bọ̀ ní solar mega store lẹ́gbẹ̀ẹ́ wema bank mọ́kọ́lá roundabout mọ́kọ́lá ìbàdàn tàbí kí o lọ sí www.solatonline.com telephone zero nine zero seven four three four nine seven seven six at zero nine zero seven four three four nine seven seven seven. solar telecoms má lòkùwá kó gbà tuntun. Outro yes ibi awilade yìí o. ọ̀rọ̀ bù ṣe àwọn tó bá gbọ́ alábẹ́òkúta lánàá mọ̀ pé àjọ ọ̀rọ̀ ẹnìkan sí. ọ̀rọ̀ ilé ńlẹ̀ o. a dẹ̀ sọ pé ìlú ìbàdàn lẹ́nìyẹn wà. àfi ká da sọ. a pẹ sọ a máa pẹ sọ. ṣùgbọ́n tó bá jọ sílé yín ẹ ṣe sùúrù ni o ẹ ṣe sùúrù ni o ọ̀pọ̀lọpọ̀ yìí tètè gbàgbọ́ wọ́n lè sọ pé wọ́n hun wọ́n ṣe àwọn tiẹ̀ wà ń béèrè ọ̀rẹ́ wa ọkọ bílíkì wọ́n ní ká jẹ́ kó máa wá lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ fún kínní tó lẹ́wàá máa pa wọn yẹn lẹ́rìn. ọmọ ṣeré ìdárayá ọkọ bílíkì ọ̀padà wọ́n padà ṣe tíátà ni. n tó ṣẹlẹ̀ Ìbàdàn ló ti ṣẹlẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ṣe sọ àápẹ́ sọ. ní Ẹ̀gbá lánàá hmm. a gbìyànjú tá a dárúkọ bì kankan àmọ́ àwọn ìrìn àjò àwọn kan yìí jẹ́ ká mọ̀ pé nǹkan wà ní ayé nǹkan dẹ̀ nǹkan lọ́jọ́ sátọ̀dé èmi àti ọláyínká joel ayéfẹ́lẹ́ àjọ wà níbì kan hmm. ẹnìkan wà tí ó fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún wa tó ń lọ tó ń bọ̀ tó ń lọ tó ń bọ̀ lórí kí iná lè wà. tó sáré sókè sódò. ó sáré sókè ó mọ̀ gbìyànjú o ah, ó gbìyànjú ṣiṣẹ́ àmọ́ a wá yàyàn lẹ́nu pé ẹnì yẹn tó ń sọ pé àṣẹyìn lẹ́ ń jẹ́ báyìí ṣẹyìn lẹ́ ń jẹ́ báyìí tá a jọ sọ̀rọ̀ kán wá sọ pé ẹnìyẹn ò ní padà sùn lé ẹ̀. ìgbà tí mo wá fẹ́ máa padà bọ̀ ń bàdàn mo ní owó tó wà lápò mi yìí ṣòwò yín sà. Hmm, torí akitiyan ẹ torí akitiyan mo ní àánú ah, owó tó wà lọ́wọ́ mi kì í ṣe owó yín ẹ send account yín sí mi. Hmm. kí mọ́tò mi tó jáde kúrò nínú compound yẹn mo ti rí account detail yẹn. o ti send yẹ o ti send yẹ. ǹjẹ́ kí láyínká lè farabalẹ̀ kóun padà wá pé tóun bá débàdàn tóun bá sẹ́tù ìròyìn míì la padà gbọ́ kéèyàn máa gbélé ayé bẹ́ẹ̀ pé o lè má dọ̀la ni o ẹni tá a rí yẹn tá a jọ sọ̀yàyà yẹn tó dì mọ́ wa tá a dì mọ́ tó ń lọ sókè sódò pé pati yẹn lọ bó ṣe yẹ kó lọ tó gbìyànjú ó gbé kárí òjò ń rọ̀ ó wà ní òjò kanopi kano atẹ́gùn fẹ́ gbé kanopi tí mo wà nbẹ ó wà kanopi mọ́ rí dankan kan. kán wá sọ pé nìyẹn ò ní dọ̀la àṣẹ kò kò pé ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tá a tó tá a jọ fira wa sílẹ̀. òun gbé ọkọ̀ òun náà ń lọ sí ìlú títí ẹ̀. ó sì yà kúrò ní títì ó sì ah, má ṣe. inú bẹ̀lẹ̀ rán àwọn akísà inú bẹ̀lẹ̀ sọ ayé ayé ayé ayé ayé o ayé ọ̀rọ̀ ni bàbá sọ yẹn ayé tá a wà yìí ogun ni kéèyàn múra torí pé lọ́pọ̀ gbà ohun téèyàn rò ó lè fẹ́ ba ohun téèyàn rò jẹ́ kọ́lọ́hún ṣàánú wa ni àǹtí kan sọ̀rọ̀ wọn fún mi ó ṣòro gbàgbọ́ àmọ́ téèyàn bá ti jẹ́ ní tó máa ń tẹ̀lé àwọn tó ń ṣẹlẹ̀ láyé á mọ̀ pé ó lè ṣẹlẹ̀ wọ́n ní àwọn kì í ṣe àkọ́bí bàbá àwọn ṣùgbọ́n àwọn làkọ́bí ìyá àwọn ìyẹn ni pé bàbá wọn níyàwó kan tẹ́lẹ̀ wọ́n ní àwọn tó sì jẹ́ ọmọ obìnrin tó jẹ́ bí àǹtí àwọn gbogbo wọn pátá ò ní ṣòro táwọn ní ohun tó fún àwọn ní concern rèé wọ́n ní báwọn ṣe ń parí secondary school ni bàbá àwọn ń bi àwọn pé ṣé àwọn ṣì wà bí ọmọ obìnrin wọ́n ní ojú ti àwọn lọ́jọ́ yẹn àwọn sọ fún bàbá àwọn pé ah, ah, àwọn ò tí ì mọ ọkùnrin wọ́n lọ sọ pé ó ti dáa bẹ́ẹ̀ wọ́n sì fún àwọn ní ìkìlọ̀ kódà wọ́n fún àwọn ní ẹ̀bùn wọ́n ní táwọn tó ṣàkíyèsí ni pé ìyá tó bí àwọn ó máa ń mú àwọn lọ sọ́dọ̀ dókítà lóòrèkóòrè nígbà táwọn ò tiẹ̀ rò tẹ́lẹ̀ àwọn kan lè jíjọ kan báyìí kó ní ó yá ọ lọ máa múra o àfẹ́rọ̀rọ̀ dókítà o wọ́n láwọn á ní àìsàn òòṣà wọn wọ́n á ní mí ìsọpá àìsàn ń ṣe ẹ̀ tọ́mádébẹ̀ tí wọ́n béèrè ní dókítà ni pé kí dókítà wò ó bóyá wọn ò tí ì gba aṣọ oge lára wọn wọ́n ní àwọn nǹkan yìí ò ní mínì sáwọn lọ títí àmọ́ gbà táwọn ṣetán láyà institution tí bàbá àwọn sì tún béèrè pé bó o ṣé kinní yẹn sì wà bẹ́ẹ̀ làwọn wá fẹ́ bẹ̀rẹ̀ sí fẹ́ máa mọ̀ lọ́rùn pé ah dádì ah ní sẹ́ńtúrì tá a wà yìí lẹ́nu máa sọ pé kinní kan pé ah irọ́ o àṣemọ̀ tí ì rí nǹkan kan àṣemọ̀ tí ì ní ṣòro wọ́n ní àwọn tí ẹ̀ fẹ́ sọ pé káwọn lọ gbalé tẹ́lẹ̀ káwọn lọ wà ń ta wọ́n ní bàbá àwọn sọ pé wọn bí àwọn dáa tó bẹ́ẹ̀ wọ́n làwọn wá rí i pé tó bá ti ń débi ọ̀rọ̀ ní ìbálé nǹkan kan pé ìyá àwọn ò kì í fẹ́ dá sí i bí ìgbà tó jẹ́ pé ó ti yin àwọn nù àwọn làbúrò tó jóbìnrin tí wọ́n dẹ̀ irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ó ṣe wá jẹ́ àwọn àwọn ní àwọn ẹ̀gbọ́n tó jóbìnrin tí wọ́n ti wà nílé ọkọ àwọn tó fẹ́ máa súnmọ́ àwọn ẹ̀gbọ́n àwọn yẹn bó tiẹ̀ jẹ́ pé ìyá mi ló bí wọn pé ṣerúfẹ́ ìbéèrè yìí ṣé dáàdi ìbéèrè lọ́wọ́ ẹ̀yin náà àmọ́ nǹkan tó wá padà ṣẹlẹ̀ rèé wọ́n láwọn dé láti ibi iṣẹ́ ńjọ́ kan torí dáadé àwọn ra mọ́tò tó dáa fáwọn àwọn páàkì làwọn rí i pé rà pé wọ́n ní àlejò àwọn wàá fẹ́ gba iwájú ilé wọlé the apartment tàwọn àwọn gba ọkọ̀rọ̀ míì wọbẹ̀ wọ́n ní àwọn tiẹ̀ ti ń sùn díẹ̀ káwọn tiẹ̀ nájú làwọn gbọ́ kokokoko tọ́ni dáadé ń pe àwọn làwọn bá sì dé living room làwọn bá bá àwọn àlejò rẹpẹtẹ wọ́n ní àwọn fẹ́ fojú àwọn àlejò yẹn pé ṣé kò sí ìta wọn mọ̀ rínú wọn ṣùgbọ́n ẹnìkan wà ńbẹ̀ tó sán ìgò dúdú mọ́ ojú tó sì kírọ̀sì ẹsẹ̀ wọ́n ní àwọn kí dádì àwọn àwọn kí àwọn yòókù pé ẹ kúrọ̀lẹ́ o ẹ kúrọ̀lẹ́ sá o ẹ kúrọ̀lẹ́ sá o wọ́n ní wọ́n dá wọn lóhùn wọ́n dádì àwọn wá kí àwọn dáadáa pé ńlẹ́ bí kéèyàn pe ọmọ rẹ̀ ní ńlẹ́ àyìnkẹ́ oríire ọkàn kẹ́ ó sóríire bó o ṣe kọ̀rọ̀ sí mi lẹ́nu ọmọ ò ní kọ̀rọ̀ sí ọ lẹ́nu wo ọkọ rẹ̀ lójókòó wọn làwọn wá rẹ̀ nìyí. lọ́wọ́ di wọn làwọn wá rẹ̀ nìyí. E-, èdè kan tọ́lọ́ á pè yẹn ló kù díẹ̀ káàtó ṣé tọ́ máa kú tèmi tọ́lá. wọn làwọn wá ní àwọn dà wọn náà sọ pé ta ni mo náwó sí wọn làwọn wá wọ ẹnìyẹn pé tí ẹnìyẹn ò bá ju bàbá àwọn lọ <laughs> pé wọn á jẹ́ irọ́ wọn làwọn ní ta ni wọ́n ní làwọn bá wo dáàdi náà làwọn náà làwọn náà bá tún agbádá àwọn sí ni wọ́n ní èmi of course làwọn ní ẹ̀yìn kíni hmm. wọ́n láwọn kan bínú kúrò ń bẹ̀ ni pé kíni bàbá àwọn ń ṣe hmm. wọ́n ní wàhálà bá bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ wọ́n nítorí pé báwọn ṣe dénú ilé báyìí àwọn kó ẹrù àwọn ni àwọn kó ẹrù àwọn pápápá àwọn sì ní owó díẹ̀ lọ́wọ́ wọ́n ní àwọn bọ́ọ̀rẹ́ àwọn kan sọ̀rọ̀ àwọn ti kọ́kọ́ ń fi tó létí tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ tí bàbá àwọn máa ń sọ lórí ọ̀rọ̀ oníbàálé òṣìbàálé wọn láwọn ọ̀rẹ́ àwọn yẹn ló sọ pé kò sí wàhálà káà mọ lọ síbi kan tá à ní fẹ́ dáa kọ pé àwọn guys kan wà ńbẹ̀ mẹ́yàn wá visa Canada wọ́n gbé jáde wọ́n ní yob àwọn tó visa UK kọ̀ bọ́ sí o wọ́n tó ta Amẹ́ríkà fáwọn kọ̀ bọ́ sí kódà wọ́n tó ti Canada fáwọn wọn láwọn ọ̀rá àyè lọ́ọ̀bì kankan wọn ò fún wọn ní pépà búrẹ́dì lébẹ̀lì búrẹ́dì bìlìntàsí visa hmm. wọ́n ní àwọn sì ń fi orí rọ̀ mọ̀lẹ́bí ìyá àwọn kan wà lẹ́kọ̀ọ́ lọ́jà àdúmọ̀tà tó tán ṣe dáadáa wọ́n láwọn gbàbẹ̀ lọ wọ́n láwọn lọ fẹjọ́ sùn yẹn wọ́n níyẹn pé ìyá àwọn wọ́n ní ìyá àwọn sọ pé ah, àwọn ò ní lè wá sẹ́kọ̀ọ́ pé ìjọ táwọn bá ríra àwọn á máa sọ wọ́n láwọn á sọ fún ẹnìyẹn pé alájà ṣẹ́ ń gbọ́ ṣẹ́ ń gbọ́ nǹkan tí wọ́n ń sọ ṣé ọ̀rọ̀ tó yẹ kó mọ jáde lẹ́nu ìyá àwọn nìyẹn wọ́n ló wá dàbẹ́ pé ìyá àwọn àti bàbá àwọn wọ́n sùn pàpà pọ̀ wọ́n fẹ́ fà wọ́n dájọ́ kan wọ́n ní àmọ́ ńgbà tí ẹnìyẹn rí i pé bàbá àti ìyá àwọn ò já sáwọn tó sì rí pé àwọn ti ń pẹ́ sẹ́mọ̀ pé ọ̀dọ̀ wọn náà ni wọ́n ti ń jẹun ni wọ́n ti ń ṣe gbá ni wọ́n ti ń ṣàwò torí iṣẹ́ tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ wọ́n ti kúrò níbi iṣẹ́ wọ́n lẹ́nìyẹn ni káwọn rìn ṣó ń bẹ̀ ẹnìyẹn mú àwọn lẹ́yìn wọ́n ní bàbá àwọn tutọ́ sókè ó fojú gbà á. bínú tán. ó sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ò lè sọ pé pàtó nǹkan tó ń bí bàbá àwọn nínú ni wọ́n láwọn tún tẹnumọ́ pé ẹnìyẹn á tó ọmọ ọdún mélòó ah, dádì ṣe ẹ mí pé ẹni tí màá fẹ́ nìyẹn ok ẹ eh, ti ẹ consider feelings mi wọ́n ní bàbá àwọn ni kò ní dáa fún feelings kí ni feelings àwọn làwọn bí àwọn làwọn mọ wọn làwọn á béèrè pé ṣé bẹ́ẹ̀ ṣe fọwọ́ lálẹ̀ fún àǹtí lágbájá nìyẹn ṣé bẹ́ẹ̀ ṣe ṣe fún àǹtí kinní nìyẹn ṣé bẹ́ẹ̀ ṣe ṣe nìyí ah, àwọn ò ní lè gbà o wọ́n ní ṣùgbọ́n ẹni tó máa wá sọ pé káwọn fọkànbalẹ̀ àwọn farabalẹ̀ báwọn ṣe farabalẹ̀ nù ọ̀rẹ́ àwọn kan wà táwọn jọ táwọn jọ rìnrìn àjò ńgbà kan wọn lẹ́nìyẹn ló wáá já àwọn tán pé ah, ìyẹn ò kì í bẹ́ báyẹn wàá ní sùúrù ni bá dádì ṣeré Ah. ní sùúrù ni wàá da sáwàdà wàá da sáwàdà wàá ṣe bẹ́ẹ̀ ni pé o ti gba ah. tiwọn wàá kàn nìkan fún ẹ ní time. wàá dẹ̀ find solution sọ̀rọ̀ láìpẹ́. wàá ti make sure pé o ti níwèé ẹ lọ́wọ́. gbèrọ. wàá gbé sá lọ. wọn làwọn afarabalẹ̀ fún dádì àwọn wọn làwọn ra gift fún dádì àwọn nínú dádì àwọn dùn pé ẹ mo ní ọmọ ṣeré wọn làwọn amúdádì àwọn wálẹ̀ pé ẹni tẹ́ ní kí n fẹ́ òun yóò tọmọ ọdún mélòó ná àbádá kọ yéèjì wọn mo dárúkọ éèjì ẹ ní Abẹ́òkúta ṣùgbọ́n mi ní fẹ́ mm, dá báyìí. má dá báyìí. Ah, wọ́n ní bó ṣe dáhùn pé ní tọ́jábọ́ láyà àwọn òtò báyìí pé ah, àbí nǹkan wá ṣe bàbá àwọn ni ẹ gbọ́ nǹkan tẹ́ ẹ dákọ̀ ni wọ́n láwọn wá wò ó àwọn ìjọ ti bímọ wọ́n lọ sọ pé pé kò lórí obìnrin. ẹ dúró. kò lórí obìnrin àwọn wa ni bó o ló ṣe wá lórí ìtàwọn mm, mm, ah, má lọ bẹ wọn wọ́n láwọn ìjọ ti bímọ ni ó ti bímọ ti bí sọ ti bí wàlẹ̀. àmọ́ rẹ̀ kan ti sàbí àmọ́ nílé ọkọ. kódà àwọn ọmọ ẹ̀pọ̀ ń lo òyìnbó. wọ́n láwọn ní wẹ́ẹ́ dán. nice one. wẹ́ẹ́ dán o àwọn á fẹ́ gbé ìgbésẹ̀ ìgbésẹ̀ ò mọ̀ ń bọ̀ lórí ẹ̀ náà. Hmm. ayé yìí ọkùn ni ayé tọ́tọ́ ayé tọ́tọ́ ayé máa lé kí láti máa ṣayé ìsìn òòyè mi. yọ kò yé mi. Ayé tótó, ayé tótó, ayé má lè. Ayé tótó, ayé tótó, ayé Ẹ lẹ́sà, àlàáfíà lè wà. Bẹ́ẹ̀ni sà. kọ́mọ káwọn èèyàn máa rò pé bóyá ọkọ̀ sórí tá à ń sọ kó má jẹ́ pé ọkọ màdàmú lọ gbé wa ọkọ màdàmú kọ́ <laughs> torí wọn rò bẹ́ẹ̀ ni eh. orúkọ yín àti ibi tẹ́ ìwà jáde. ẹ jẹ́ kán mọ̀ ipá àlejò pàtàkì ní lórí ètò wa. Eh. àlejò ni mí o. Eh. ẹ̀yin kọ́ là ń sọ sórí yín o. <laughs> èmi kọ́ náà ń sọ sórí ẹ̀ o. orúkọ yín sà. orúkọ mi ni ìbùkún akínpàdé láti celestial church of christ. hallelujah o. hallelujah mm. sir. <laughs> goshen land cathedral tó wà ní kọ́lápọ̀ ìṣọ̀lá GRA kò bọ́ ìbàdàn ok ẹ a rí yín a dẹ̀ àwọn flyers wákàtí mẹ́fà yìí kí ló dúró fún táwọn kò lórí flyers. bẹ́ẹ̀ni wákàtí mẹ́fà yẹn a fẹ́ fi gba àdúrà ni sa. àdúrà. Hmm. bẹ́ẹ̀ni sa. wákàtí mẹ́fà àdúrà. bẹ́ẹ̀ni. la la la la. kòlábùlà. stretch kòlábùlà stretch. ah six hours. six hours bẹ́ẹ̀ni sa. aago mélòó la bẹ̀rẹ̀. a bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án òwúrọ̀ Uh-huh. a sì parí ní aago mẹ́ta ọ̀sán. lọ́jọ́ wo. ọjọ́ sátọ̀dẹ̀ tó ń bọ̀ yìí march twelve twenty twenty two ṣé ẹ kàn lè dédé gbé e, ètò àdúrà kalẹ̀ tí o bá ṣe pé bóyá. àbí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe lọ́dọọdún ni. rárá o ìgbà àkọ́kọ́ tá a máa ṣe lélẹ̀. ìtọ́ni ọlọ́run ni ó fẹ́ẹ̀ jẹ́. bẹ́ẹ̀ ni sà ìtọ́ni ọlọ́run ni. ẹ jẹ́ pé ọlọ́run pa aláṣẹ fún yín pé kí àwọn èèyàn kóra wọn jọ láti gba àdúrà. bẹ́ẹ̀ ni sà lórí kíni. bẹ́ẹ̀ ni lórí tẹ́ bá wo tíìmù yẹn òun ni koinonia kí ló ń jẹ́ bẹ́ẹ̀ koinonia yẹn greek word ni èdè greek ni ó túmọ̀ sí fellowship a tún lè pè ní communion a lè hmm. pè ní intercourse participation bí èèyàn ṣe lè ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ tó hmm. ní àkórí ohun tí gbogbo wákàtí mẹ́ta máa gbàdúrà fún yẹn nǹkan tó dálé lórí nìyẹn focus wa nìyẹn. ok hmm. bí a ṣe lè ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ ok ok àwa jẹ́ ọjọ́ kejìlá nínú oṣù oṣù kẹta tá a wà yìí sátọ̀dẹ̀ tó ń bọ̀ yìí aago mẹ́sàn-án títí di aago mẹ́ta ọ̀sán kò lábùlà a lọ wákàtí kò sí pé bóyá olórin kan akọ́kọ́ ṣeré dáyín lára àdúrà ni kọ́wọ́ ẹ̀ àdúrà gbígbà ni àwọn ìránṣẹ́ ọlọ́run wo ló máa wà ń bẹ̀ sà. ẹ àwọn ìránṣẹ́ ọlọ́run tó ń bọ̀ pọ̀ hmm. ṣùgbọ́n a mọ̀ọ́mọ̀ má fi picture àbórúkọ wọn sí torí a fẹ́ kí everybody kan wá láti wá bá ọlọ́run pàdé. kó má dàbẹ́ ni pé ìrẹsì ọlọ́run ni wọ́n tẹ̀lé wá. torí bọ̀dẹ̀ lágbáyà tó ń bọ̀ ni mo ṣe ń lọ hmm, torí sita lágbáyà tó ń bọ̀ ni mo ṣe ń lọ. ó dà tí èèyàn bá wá sọ pé òun kópa nínú ìpàdé àdúrà yìí kí ni kéèyàn retí láftà ẹ̀ bẹ́ẹ̀ni a rí wípé ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ló wà láyé ń sitọ́ pé iná ẹ̀mí ti kú mọ́ wọn lára. Hmm. so essence ta fẹ́ gbàdúrà yìí ni pé kí iná ẹ̀mí oníkálukú wa kó lè máa jò ẹgbẹ́gbà mi a máa rí tí nǹkan burúkú bá ṣẹlẹ̀ ń ta tẹ́ bá máa wò wọ́n á lé Abraham ló ṣe wọ́n á ní Sarah ló ṣe ẹ wàá wò pé ah kí ló dé onígbàgbọ́ lẹ́sìn péra yín hmm. kí ló tà ń hmm. bá rúwà báyìí ní ọwọ́ yín láfi lọ́run fi pè pé ká gbé ìpàjọpọ̀ e àdúrà yìí kí àwọn èèyàn lè ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú ẹ̀mí mímọ́. ẹ dúró hmm. ṣé àwọn tó bá jẹ́ ọmọ olú ìjọ mímọ́ nìkan ni rárá o àbí gbogbo èèyàn aláṣọra náà lè wá aláṣọra lè wá ẹni tó bá ní aṣọ sẹ̀lẹ̀ ńkọ́ kan wá so kò pọn dandan káwọ sọ kò pọn dandan káwọ sùtánà wa káwọ sùtánà wa bẹ́ẹ̀ kò pọn dandan. tí mo fẹ́ mo ti ń calculate pé bó ni <laughs> láyé káwọ ṣe rí sùtánà. ara super special guest náà máa jẹ́ ganjọ́. mo ebi tẹ̀ tí n kò pé báwo ni ratio ṣe bá mi sáré ràn. Hmm. Eh. <laughs> ebi three ni ó parí. bẹ́ẹ̀ ni sá. ṣé mo lè sáré lọ ṣẹ́mìsì kí n padà wá báyìí. Ah, ẹ lè ti míìsì gbọ́pọ̀. Ah, a lè míìsì. <laughs> ẹ júwe ibi tí ìpàdé àdúrà yà ti wáyé ẹ fún wa dáadáa. ok tá a bá ń bọ̀ láti bóyá ń bọ̀ láti orí bíríìjì àkóbọ̀ tá bá dé general gas á yàfẹ́ ọ̀nà tó lọ sí ọ̀nà ìyànà church sogbo alamọ GRA tó ń pè ní Kọ́lápọ̀ Ìṣọ̀lá ibi GRA yẹn ni tá a bá ti kọjá méje GRA yẹn sísàlẹ̀ díẹ̀ bí wàá tẹ̀yìn lọ sọ́nà ìyànà church ẹ̀gbẹ́ títì bẹ́ẹ̀ ni church yẹn wà. Goshenland Goshenland Cathedral. Eh, eh, eh, ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ ńlẹ̀ kalẹ̀ lé lórí. kí náà mímọ́ lè máa jọ gẹ́gẹ́ ṣùgbọ́n n tó wà lára àwọn èèyàn nígboro kọjá ẹlòmíràn ní kí ló kàn án pẹ̀lú kí náà hmm. ẹ̀mí jó lára òun àwọn tí ò rọ́mọ bí àwọn tí ò rọ́mọ bí tí ò rọ́nà lọ tí ò ríṣẹ́ ṣe tíṣẹ́ dojúrú lọ́wọ́ tí ọ̀nà wọn ò hmm. là tí gbogbo ẹ ẹ rò pé àwọn yẹn yẹ kó wà nínú àwọn tí ó kópa nínú ìpàdé àdúrà yìí. ṣe rí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ ni pé téèyàn bá fẹ́ lọ bá Ọlọ́run Eh. kò yẹ kéèyàn lọ máa bá ọlọ́run torí nǹkan téèyàn fẹ́ rí gbà lọ́wọ́ rẹ̀ hmm. kò ṣe péèyàn fẹ́ bá ọlọ́run ní ìbáṣepọ̀ tó dánmọ́rán. Hmm. ọ̀pọ̀lọpọ̀ téèyàn bá ti bá ọlọ́run tó bá ti ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú ọlọ́run yóò rí nǹkan tó nílò ah, yẹn á dẹ̀ fún ẹ bẹ́ẹ̀ ni. nọ́mbà wo náà lè pè sí sáà. zero seven zero hmm. three seven three nine two nine six three zero seven zero three seven three nine two nine six three. ẹ ṣe ọ̀nà orúkọ mi ní ìbùkún akínpàdé. láti ṣe iṣẹ́ rẹ̀ ọ̀nà rẹ̀ nìkan. a ó dẹ̀ ṣe live stream ẹ̀ lórí YouTube Goshenland TV Goshenland TV bẹ́ẹ̀ ni sá lórí YouTube lórí YouTube fáwọn tó bá wà ní òkè òkun tàbí tí wọn ò lè wá sí Ìbàdàn March twelve March twelve láti nine nine àárọ̀ títí di aago mẹ́ta ọ̀sán. ẹ ṣeun ẹ ṣeun. Let's talk about it. Let's talk about it with, with Yinka Ayefele and EOB. Ewo ló ń wúlọ wúbọ̀ sí ijó tí ẹ e mọ̀? Pípẹ́jọ ìjọba kan bẹ tí jàfẹ́ tó aráàlú. Public Complaint Commission ni mò ń sọ. Ó ṣe gbogbo gbogbo kùdìẹ̀kùdìẹ̀ àìṣedédé fífi gbàkẹ́bọ̀ kan nínú ìjọ̀wọ́ fẹ̀yìntì rẹ lórí gbà tàbí wọ́n lé ọ lẹ́nu iṣẹ́ lọ́nà ìtọ́ non payment of insurance claim ìjọ nífisùn lórí àjọ ìjọba kankan bí NHIS NHF FCBN electricity regulation abẹ́yíkéyìí nínú àwọn federal state local government agency ọ̀pá state? ló bá nífisùn wọn máa bọ̀ kódà bó ṣe any private organization public complaint commission ṣe tán láti gbèjà rẹ̀ jà ọmọ gbà gbàgbé pọ́wọ́ tí bá ń dunni a kì í fi bọ́ sọ́hun. máa bọ̀ tààrà ní public complaint commission office tó wà nítòsí ilé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ agodi gate ìbàdàn kò sì ní ná lówó kankan. fẹ́kúrẹ́rì àlàyé ẹ máa pè sórí zero eight zero three seven one nine four two five seven tàbí zero eight one five nine five three nine six nine nine. wọ́n jẹ́ wọ́n jẹ́ máa yé bèrè fẹ́ tọ́ ẹ̀ fẹ́ ẹ̀ fẹ́ ẹ̀. Owó Akademi Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ ojú pele mọ́. Àyíká tó rẹwà o. Akademi Suite ìgbà. Yàrá tó tutù mímímí. Súnmẹ́kù tó gbala fẹ́. Hotel reception wa. Ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. Àti Massa Chambers wa. Ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. Ibẹ̀ ni màá lò ó. Tábà Ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́. Tábà ń ṣayẹyẹ, ẹyẹ ààyè ìgbọ́kọ̀ sí ń bẹ. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àwọn àtẹ ló fi NCDC. E ilé ìtura ìdàlódé. àrùn olè ráyè wọbẹ̀. ilé ìtura ìdàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìdàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìdàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìdàlódé. ọ̀sánsámi road lawa. ilé ìtura ìdàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìdàlódé. academy suite. ilé ìtura ìdàlódé. Ministers of the Gospel in Ibadan, are you ready? comes another season of refreshing before the Lord as Christ United Ministries International and City Changers International USA, in conjunction with all churches in Ibadan City, present Ibadan 2022 Ministers Conference with the theme Jesus, the Light of the World. John chapter 9, verse 5. Date is Wednesday, March 9, 2022. Time is 10 a.m. Venue is Assemblies of God Church behind Ohando Petrol Station, Mokola, Ibadan. Ministering under God's supernatural unction is Apostle Matthew Uluajoba. President President, Christ United Ministries International and City Changers International, USA. Please note that all COVID 19 protocols will be duly observed. The light will shine and darkness will disappear in your life and ministry. Ibadan 2022 Ministers Conference on Wednesday, March 9. A must to attend. Jesus is Lord. atẹ́gùn táṣọ lọ ọkùnrin ọkùnrin gbẹ́ngbẹ́yìn. kọ̀ǹpósà tó mòye. kọ̀ǹpósà tó mòye. kò sí ìgbà tí n bá ti rí bọ̀dà láyé hmm. inú mi máa ń dùn yín pé mo pàdé èèyàn ní ìgbésí ayé mi. láyéwọlá àdìsá láyé àdìs hmm. ọkùnrin jọgọlọ bíi fúlàní àkọ́kọ́ kìkì orin kìkì ọpọlọ. kìkì orin kìkì hmm. ọpọlọ kìkì gita kìkì àwa. òun fúnra ẹ̀ náà ni ọkọrin òun yóò tún lùlù rẹ̀ sí. ni ó fẹnu lù sí. ọ̀tán. ọ̀tán. ó <laughs> ní nǹkan mo fẹ́ fún ẹ lórí kan. Ah. mo ní bọ̀dá ó yà ó ní akàn ó ní ọjọ́ tó rọ̀ tó kí n kò kò láàgbà. mo ní mi ò understand mo ní farabalẹ̀ <laughs> ọjọ́ tó rọ̀ tó kún ìkòkò láàgbà lá. La òjò ọ̀hún ló rọ̀ sínú àpẹẹrẹ tí kò dẹ̀ kún. tó dẹ̀ ni. àpẹẹrẹ wa ń yọ pé kòkó lè mọ òjò dání ẹ bá mi sọ fún kòkó pé kí kòkó má má yọ ọmọ. Ah, bọ̀dá kò yé mi jẹ́ kan kíbọ̀dù ẹ̀dà ni yìí ló bá dẹ̀ gbé kíbọ̀dù ṣìkóló làbá fi ti òjò tó rọ̀ tó gún ìkòkó lágbàdá. Ah, hmm, bọ̀dá kí ni máa dùn o <laughs> wàláì kíákíá iṣẹ́ yẹn iṣẹ́ yẹn pe iṣẹ́ jáde. ọ̀tà tó o bá rí ṣe má ṣe pé pàdí ẹ lọ́lẹ̀. torí apẹ̀rẹ̀ sì ń bọ̀ wá kó èrè oko padà sílé bẹ́ẹ̀ ni tó bá ti dá. kò sẹ́ni tó useless láyé nù. tí bá kọrin kọrin kọrin kọrin ní patí àwọn èèyàn á sì àní mò ń kíyàn lọ́wọ́ ní kí n má kí òun mọ́. ní kò kọ òjò tó rọ̀ òjò tó rọ̀ tó kún ìkókó lágbàlá ẹ ṣe bọ̀dá mi. láyé àdé gbọ́ ọpọlọ kìkì orin. bàbá ń gbèrò lábẹ́lẹ̀. ẹ pẹ́ fún wa ẹ jèrè wàhálà yín bọ̀dá. thank you very much you impacted my life composer organizer eh? organizer organizer producer kí ni àpè ah, ẹ sọ̀rọ̀. wọ́n wọ́n ti sọ́nà wọn náà yí ládùúgbò wa ni ọjọ́ tí iná tí wọ́n gbé òpó dọ́dọ̀ wa. òpó èwo. òpó iná. adáwà abáwá aládà títà máa fi wáyà kọ́ òpó iná. àwọn ni wọ́n sànù wa wọ́n dé báyìí ànídìí ládàmú àwọn ni wọ́n fi wáyà kọ́. ṣé ó sì rọrùn wọ mu. náà ibi tí wọ́n ga dé ni ah. ẹ mọ̀ pé ní gíga ni wọ́n kò sẹ́ni tí wọ́n kí ni ò lè sọ̀rọ̀ sí àná. ẹ máa ń tó bẹ́tẹ̀ ń tó bẹ́tẹ̀ wà lókè ò lè jábọ́ mọ́. mo ní kọ́kọ́ máa sọ̀rọ̀ sí ọwọ́ fún ọgbọ́n wò létí. láyà dis ó ga o ọ̀nù ah. náà rí gbà o ó lè mú wáyà yẹn láti lè bá wọn lè fi kọ́ wáyà níbi. kíkúrú tó ń kúrú ló ń dùn. bẹ́ẹ̀ni. sọ wọn ò rí mélòó ẹ yọnu bọ̀dá. sọ ah, ma pé méjìlá. tí wọn kò tí a bá sọ̀rọ̀ ní ìsìn báyìí wọn ni eh, eh, ayéfẹ́lẹ́ àti yobi wọn máa ń búyàn tí wọn kàn sọ̀rọ̀ à ń lè po. ẹnu ẹyin méjèèjì mú ọ̀rẹ́ dìde rẹ̀ eh, ẹnu yín mú. ẹnu ta ni mú. ẹyin méjèèjì ẹnu yín mú. máìkì wà lọ́wọ́ mi mo ti pa hmm. ṣẹ́gun ibi abọ́rọ̀ dé ẹ má gbàgbé ọ̀rọ̀ tá à ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa tí àǹtí òun ó mú bọ̀ ó mú dáàdì ẹ̀ ó fa ojú ẹ̀ mọ́ra wọ́n ní àwọn àtẹnìkan ti jọ plan ẹ̀ pé káwọn ṣe visa káwọn rí i pé nǹkan ti dùn fáwọn káwọn tó gbé e yọ wọ́n ní àwọn rò lọ́kàn ara wọn pé kàkà táwọn fi fẹ́ ẹni tí bàbá àwọn ní káwọn fẹ́ òun mo á béèrè mo ní ṣe ọkùnrin kankan ò bẹ́yìn sọ̀rọ̀ ńgbà náà ni wọ́n ní ká sọ tòótọ́ wọ́n ní ọkùnrin kankan ò kò kò gìrì wá bá wọn pé òun fẹ́ fẹ́ àwọn bóyá nítorí bí wọ́n ṣe àwọ̀ ọlá tó wà lára wọn o ó sì lè jẹ́bi téèyàn ń rìn sí ńgbà míì ni ò jẹ́ káwọn rí ẹni tó lè láyà ṣe mọ̀ káwọn obìnrin míì wà tó jẹ́ pé tẹ bá ń wò wọ́n ní ìdúró wọn ọkùnrin tí ò bá láyà yóò wò pé àti sọ pé excuse me yóò fẹ́ lágbára díẹ̀ wọ́n ní bóyá yẹn ni o wọ́n ní àwọn fa ojú bàbá àwọn mọ́ra àwọn dẹ̀ ṣe pàápàá pàápàá pàápàá nígbà tí àwọn rí i pé wọ́n ti bá wọn to ìwé tí ìwé ìlú òyìnbó ti bọ́ sí táwọn sì ní enough owó lọ́wọ́ wọ́n ní àwọn rò lọ́kàn àwọn pé hmm, ṣebí àwọn ti fún bàbá àwọn ní ààyè díẹ̀ pé kó jẹ́ káwọn ṣe masters táwọn bá ṣe masters tán àwọn lọ ṣe phd ẹ kìnìún kan tí bàbá àwọn ní fara n tó bá wù ọ́ kó o ṣe àmọ́ ẹni tí mo fẹ́ kó o fẹ́ nù wọ́n ní báwọn ṣe ya dànù nù. Hmm àwọn sì lọ ìlú òyìnbó àmọ́ ohun tó wá lágbára ni pé BLLB ni o. bó ṣe lọ ló ṣe bọ̀. ọkọ̀ BLLB ni wọ́n BLLB kábíyèsí ọlọ́run. bí wọ́n ṣe lọ. ọlọ́mọ ṣe ti abẹ́. ni wọ́n ṣe padà. Hmm. January ọdún yìí ni wọ́n pé forty forty five. Hmm. àlóhùn tó jù. kí láti máa ṣayé yìí sí ọ̀rọ̀ òye mi àyè tọ́tọ́ àyè tọ́tọ́. bá ṣe. ayẹgba jẹ́jẹ́ ẹ̀sọ̀kùnlé ló yẹ ká ṣe. ayẹgba jẹ́jẹ́ ènìyàn fẹ́ ní fọ̀rọ̀. Hmm. ọ̀rọ̀ ńlá ni o ọ̀rọ̀ ńlá ni o mo wá béèrè mo ní ṣé ẹ wá rọ́kùnrin lọ́hùn wọ́n ní àwọn rọ́kùnrin lọ́hùn wọ́n ní relationship yẹn ò kàn ṣáà work náà ni mo wá béèrè mo ní ìgbà tẹ́ wá ń dàgbà ẹ ṣe o dọ́gbọ́n bóyá kẹ́ ẹ bímọ wọ́n ní yorùbá wọn làwọn ṣe IVF lọ́hùn ṣùgbọ́n wọ́n ní àwọn ò rí ọmọ o. yorùbá wa ni so ó máa ń fail lọ́hùn náà. Ah, èmi rò pé nàìjà ló ti máa ń fail ni. Ah, ó fail. wọ́n láwọn padà sí nàìjíríà mo ní bàbá yín kọ́ wọ́n láwọn ò bá wọn sọ̀rọ̀ throughout ìgbà táwọn wà lọ́hùn ṣùgbọ́n àwọn àtìyá àwọn máa ń sọ̀rọ̀ wọ́n ní ìyá àwọn náà ò fojú rẹ̀ àwọn. Hmm àwọn wá béè lọ́wọ́ àwọn kan pé ṣé káwọn kò pariwo bàbá àwọn síta ah. mo ní dáàdi yín kọ́ wọ́n náà ṣì wà bàbá tí wọ́n ní kẹ́ ẹ fẹ́ ń kọ́ wọ́n náà wà wọ́n ní jẹ́ jẹ́ ẹ bá bàbá yẹn sọ̀rọ̀ rí ah. mhm. wọ́n nígbà táwọn ní pírọ̀ táwọn fi gbé bàbá àwọn mọ́ra yẹn wọ́n ní ẹnìyẹn wà wọ́n làwọn tiẹ̀ ní kó yọ ìgò kúrò lójú káwọn lè ba wò pé kì í ṣe kó bóyá ojú eh, kan ń dùn wọ́n wọ́n ní wọ́n dẹ̀ yọ̀gò lójú wọ́n ní kò sí nǹkan kan tó ṣe wọ́n lójú wọ́n ní wọ́n ṣàǹsọ pé àwọn gbádùn àwọn wọ́n làwọn wá wò báyìí pé kí ni wọ́n ń ṣe máa yí báyìí kí ni gbádùn wo làwọn fẹ́ gbá lára yí báyìí. ibi kissing lòun ti bẹ̀rẹ̀ tó ń bá da kissing bọ̀. Ah! Ah! yíkúsẹ́ yíkúsẹ́ èèyàn ah! gbọ́dọ̀ bọ́ọ̀rìn. kọ́mọ jèrè àwọn ẹ̀dá tó ti ṣe alákòóbá ọmọ balẹ̀ mọ̀ ń bọ̀ o. Hmm. ṣé káwọn pariwo síta. ẹ gbọ́ ṣé kó ṣerú ẹ̀ ṣe ké síta ókè tó bá tẹ̀ wá pariwo síta ǹjẹ́ gbogbo ìrìn àjò ayé ẹ̀ tó kù ńkọ́. mo ní ṣé ẹ fẹ́ bímọ ni wọ́n láwọn fẹ́ mo nígbà tó ń dé sí nàìjíríà ṣọ́ọ́ṣì ní relationship wọ́n ní kò sí relationship kan dàbí alára wọ́n ní nǹkan tó ń dùn àwọn ni pé ìyá àwọn mọ̀ sí i mo ní family ìyá yín yẹn tìjọ́ yẹn ń kọ́ wọ́n ní wọ́n ti kú. Hmm. Ah mo ní tàwa lára fẹ́ fẹjọ́ sùn báyìí wọ́n láwọn wá wò ó bóyá káwọn wá sórí rédíò nígbà tẹ́nìkan náà ti wá kégbàjáre tìyá rẹ̀ ń jò ní o káwọn náà kégbàjáre pé àti bàbá àtìyá àwọn àti bàbá àtìyá àwọn ni wọ́n ń fà wọ́n níṣòro pé kí n jọ kí n sọ. ṣùgbọ́n kí ló burú nù kó fẹ́ bàbá. ẹ ṣé èèyàn máa ń fẹ́ ní tí ò love ni. èèyàn ó dijú jẹ ni. bóòlù ṣe fẹ́ dijú jẹ ọkùnrin tẹ̀ sí lè pretend sóbìnrin lè pretend ṣá. àbí èyàn ó dijú jẹ. bó ni ó ṣe mọ dijú jẹ. yóò ṣe. yóò mọ fankasífù bójú. yóò ṣe báyìí. pé dáàdi ẹ̀ ṣe ń tẹ̀sí kẹ́ ẹ̀ dìde. bàbá ẹ ṣe kíá. òun ló máa pamọ́ àyẹn lítà. yóò hàn lè mọ̀. ayé tọ́tọ́ ayé màlẹ́. ẹ ẹ yóò mọ dijú jẹ lẹmu tí mo sọ lẹrí dì mú. yóò mọ di ẹ. lẹrí mú gbogbo tí mo sọ ìwọ náà lọ sọ. yóò díjú jẹ náà ni. kò lè díjú jẹ ah. ṣé ní ayé tá a wà ilé èèyàn máa sọ pé dandan dandan ẹni báyìí èèyàn máa ń ká ìdọ̀ ọmọ ni ó lè impose ọkùnrin lọ́mọ lórí. ntí bàbá ẹ fẹ́ ni. Ah. wọ́n ní ìyá àwọn ò lè sọ̀rọ̀ mọ́ á bèrè mo ní àwọn àbúrò wọ́n láwọn àbúrò àwọn obìnrin ti wà nílé ọkọ mo ní ṣé arúgbó làwọn náà fẹ́ wọ́n ní wọn fa arúgbó. young boys. Ah. wọ́n ní kápẹ́ ẹni tó tiẹ̀ jẹ́ bí irọ́ àwọn ìbá ṣì dáa a nídìí tí bàbá yẹn fi fẹ́ kó fẹ́ bàbá kó fẹ́ wọ́n dẹ̀ béèrè pé kí nìdí wọ́n ní létà tó bá ti fẹ́ tán àwọn mọ̀ sọ. àwọn máa ṣàlàyé fún un ṣùgbọ́n tó bá ti wọ ọbẹ̀ kò lè jáde mọ́. mo á rántí ìkan báyìí tí mo rí lórí Facebook tí wọ́n ní kó wá gbé ọtí fún ọkọ rẹ̀ ah ló kúnlẹ̀ ló wòkè báyìí lomi ń jábọ́ pòròpòrò mo ní wọ́n fọ̀ sí ilé ìfọkọ ni o. nù àárò bàbá ẹ ló ń sọ. àárò bàbá rẹ wo ẹgbọ́n tó bá lóun fẹ́ pariwo síta kí ló fẹ́ sọ pé òun wá sórí rédíò wá sọ ah. wọ́n fẹ́ fọ́ọ̀sì òun lọ́kọ àbí wọ́n fẹ́ fọ́ọ̀sì òun fẹ́ ẹni tí òun fẹ́. ó ní òun pariwo pé bàbá àtìyá òun wọ́n ti fòun dájọ́. hello. ẹ kúrò lẹsẹ pé tó. ẹ ra o. bùrọ̀ moses adéoyè adéla láti gbọ́ lóye sà. à ń gbọ́ yín sà. ewu tó bá ti jáde ó ti kúrò pé wọn kì í wò sà tí kí ni má ṣe sà. eégún tó bá ti jáde ó ti kò ní pé àyè wò ó. bẹ́ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn sá torí pé táwọn tí wọ́n fẹ́ fàyè rẹ̀ sí táwọn bàbá yẹn ẹ̀dí ẹ̀ bá ti kú ọ̀ parí nìyẹn hmm. kó kó tètè gbé gbèsè kíákíá ní ìsìn. kọ́ pariwo. Ah, kó pariwo lórí pé. ẹ tó bá wa pariwo kí ló fẹ́ ṣẹlẹ̀ bàbá wa jáwọ́ lọ́rọ̀ ẹ̀ ṣé kò léwu fún ìgbésí ayé títí ẹ̀gán tó bá wa pariwo báyìí nígbà tí ọ̀ pariwo tẹ́lẹ̀ sí ò léwu ah. ebi náà ni wọ́n jẹ́ wọ́n kọ́rọ́ náà lọ yìí. ọkọ bí ẹlẹ́rìí bí ni wọ́n wà. ibi ń pa ọ wà ní ń gbà ọ wà sà. Hmm. ibi tó ti yẹ ká wò nìyẹn ibi tí ń pa ọ wà ní ń gbà ọ wà. báwọn kan bá mọ̀ kan fi pamọ́ àwọn kan mọ létú. bàbá àwọn ò ṣe ṣe bẹ́ẹ̀ fún àwọn tó ṣáájú ẹ̀ lóbìnrin ó ṣe jó orí eh, eh, títí ẹ̀. kò ṣe fáwọn àbúrò rẹ o. Eh, kọ́ mọ̀ jẹ́ wọn kú tí ẹ gbára rẹ o bó ṣe jẹ́ nù hmm? àwọn àbúrò ẹ̀ lóbìnrin wọn ò ṣe bẹ́ẹ̀ fún wọn. wọn ò ṣe bẹ́ẹ̀ fún wọn kálukú rọ́nà lọ. ó ṣe wá jóun. tó tún jẹ́ pé wọ́n máa ń lọ yẹ̀ wò lọ́sípítù pé. pé ṣó ti ṣó ti wọ́n ti dá lu. ṣé ọ̀rá ṣì wà ń àbọ̀ àbọ̀ ti já ọ̀rá àbọ̀ ti já ọ̀rá ẹ̀. a ní nǹkan kan tó wà ń di bóyá wọ́n fẹ́. wọ́n fẹ́ ṣe kí ni. hello hello rédíò yín lẹ̀. ẹ kú ọ̀lẹ̀ sà. yes sir ọmọọba musa láti ọjọ́. ọ̀ya. ṣe rí bí bàbá tán sọ̀rọ̀ tán ti sọ̀rọ̀ sí wípé ibi yín pa nígbà ọ̀nà wà. Hmm. ṣe rí èmi ò pé wọ́n fẹ́ fi dọ́ọ̀rẹ́ ni. Ah. wọ́n fẹ́ fi dọ́ọ̀rẹ́ ni. <laughs> torí bó ṣe wà yẹn àwọn ni wọ́n mọ bí wọ́n sọ sí kò sí bí wọ́n lè lọ. Ah, ọlọ́run wọ́n ṣe lọ náà wọ́n ṣe máa padà àmọ́ ọlọ́run nìkan ah, lọ́ba tí máa ń tù nílẹ̀. ọlọ́run ó sì tún wá fún àwọn kan ní àṣẹ yẹn ó yọ̀ǹda ìmọ̀ yẹn fáwọn yẹn àwọn yẹn náà dẹ̀ ń gbọ́ torí àwọn onímọ̀ ń gbọ́ programu. àwọn onímọ̀. àwọn onímọ̀ ń gbọ́. so ajá pé pé wọ́n fẹ́ fi dọ́ọ̀rẹ́ wọ́n fẹ́ fi dọ́ọ̀rẹ́ ni. bẹ́ẹ̀ wọ́n fẹ́ fi dọ́ọ̀rẹ́ ni kò sí yẹn sẹ́dúwà ń bẹ̀ jù rẹ lọ. torí kí á tó mú yàn lọ fí agbóta lágbára o. lọ́mọge tó tó tó sangun dáadáa irú bí èmi àti eob bá ṣe fẹ́ràn ara wa yìí nísìn kó lọ́mọ obìnrin kan kó wá ní dandan ayé fẹ́lẹ́ ni mo fẹ́ kọ́ ọ fẹ́. ẹ ẹ pé bẹ́ẹ̀ ló ti jẹ́ nìyẹn. irọ́ lóde tó bójú jẹ́. irọ́ kò lè jẹ́ bí àjẹ́. lóde tó bójú jẹ́. <laughs> irọ́ kò lè irun lọ́kàn rẹ̀ ni. ẹ ẹ mo kàn ṣàkàwé kàn ṣàkàwé náà. ṣé wọ́n lè fẹ́ lọ́mọ. fún láyọ̀ ránkò ni. mi ní fún ọ lọ́mọ. Hmm? níwọ̀n tó yẹ pé ijọ́ tó mú pure water lójú mi èrò ló ń bá mi. <laughs> Ah, àṣẹ́gun ní fòkúfò tó fún pure water ṣé wọ́n rí wa. Ah, má fojú yẹn wò mí. ẹ <laughs> ló jàre. ilé fún yàn fẹ́. ẹ ló. ẹ ló. èmi ní hàn lè mọ̀ láyìíká olóò lágídí. darí jèmi. ẹ ló. ẹ ló. ẹ ló. ẹ ló sà ẹ kú ètò sọ. ẹ lẹ sà. aláàmú abáǹṣe. olóhùn ti ń bá wa yé ọ̀rẹ́. orúkọ mi ni Táíwò. táyé lolú èjì rẹ lẹ o. nípa program tẹnikada ṣe ni hmm. ẹ má gbàgbé àwọn àgbàlagbà tí wọ́n sọ pé ọ̀làjú ló dé òun náà lọ gbàgbé àṣà ìdílé wa. bẹ́ẹ̀ni ọ̀làjú. ibẹ̀ ń tẹ̀ ń sọ ibẹ̀ ń tẹ̀ ń sọ yìí ní ìsinyìí bọ́yọ̀ ní first born bàbá rẹ̀. òun kọ́ o òun kọ́ ni first born o. Okay okay no òun ni first born fún ìyá àti tiẹ̀ ní o. okay okay. ẹ bàbá ti níyàwó. okay ṣé nípa ọ̀rọ̀ ọ̀làjú tí mò ń sọ òun náà òun ni pé ọ̀rọ̀ náà kan jẹ́ ká mọ̀ pé gbogbo àti sóríire wa àti wọ̀jọ́gbọ̀n rere wa bí ìgbésẹ̀ àwọn òbí wa ló ṣé o ẹ̀wọ̀n tí wọ́n bá sọ náà ní ìsìn wọ́n sọ fún un wọn ní ẹ̀yìn bàtẹ sọ nínú program yẹn lọ pé bó ṣe lọ náà ló ṣe bọ̀ níbi tí ẹ pọ̀pọ̀lọpọ̀ yẹn lọ wọ́n ń kó rire wá. ǹjẹ́ yìí ń sọ ní ìsinmi pé bẹ́ẹ̀ náà ṣe wà yìí ẹ lè fi ọmọ yín dọ̀rẹ́. tó bá jáde pé bẹ́ẹ̀ ni mo lè fi dọ̀rẹ́ bẹ́ẹ̀ yóò ní reason tí nǹkan yẹn ti wáyé bẹ́ẹ̀ ẹ kàn fẹ́ràn mi ẹ pé bá àmọ́ fẹ́ràn ẹ kàn fẹ́ràn ẹ nìyẹn. àwọn tó jà kùsì lọ́wọ́ báyìí àwọn ẹni tó mọ bí wọ́n ti lọ ṣíìtì yá àti bàbá wọ́n mọ bí wọ́n ti sọ pé kí ni nǹkan tó ń rí lè ṣẹlẹ̀ lórí ẹni yìí. ṣé èèyàn ò lè yarí fún bàbá yẹn ni. <laughs> ẹ ó ti yarí ti pẹ́ yarí fún bàbá yẹn tán yányán leave my life alone fàyè mi sílẹ̀ bàbá yẹn ti gbé ayé yín ọkùn kan lọ bá màmá náà. tó bá jẹ́ pé ìyá tiẹ̀ wá ká pé ìyá tiẹ̀ tún wà lẹ́yìn wọn ni ìbá dáa. ìyá sọ̀pọ̀tì bàbá ẹ bó ti wulẹ̀ kí ìyá sọ́pọ̀tì bàbá tó ìyá ó sì fẹ́ ó sì máa fẹ́ràn nínú àwọn ọmọ yẹn káwọn eléyìí tán bá fẹ́ràn nínú àwọn ọmọ yẹn kí wọ́n taari sí ìyá kí ìyá sọ tó bá di ìṣẹ̀lẹ̀ gangan náà fún un. lẹ́yìn tẹ́mi kan fẹ́ kàn fún mi lórí ni pé destiny ìkànnì bá di kì í. tí solution bá wà àtọ̀dọ̀ àwọn òbí yẹn náà ni tó bá jáde pé kò sí gbọ́n tó wáyé ló bímọ náà kí ọlọ́run ìgbésẹ̀ nígbà tí ọlọ́run mú éfà wá han Adam bàláì Adam rí i ó láìkí ẹ̀ ọlọ́ọ̀fù ẹ̀ ó ní èyí ni egungun nú egungun mi ẹran ranú ẹran mi ó ní obìnrin lá máa pè é abisa ó rí ó láìkí ẹ̀ instantly ló ti lọ́ọ̀fù ẹ̀ láyìn ká bó lo ṣe máa déètì ẹni tó láìkì. instantly lára ẹ ti. kò wọ́n sọ́kọ́ ara rẹ̀ dìde ah, ah, mo fi kú bíbélì wọ́n lọ bọ́ òun. bó o tẹ̀ jẹ́ fulẹ̀. ọ̀ya fulẹ̀. wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó sọ pé eléyìí egungun nínú e, ó ti jẹ́ gbogbo ẹ̀ dàrú mọ́ yàn kan. bọ̀dé egungun. ilé ò ẹran. jẹ́ pé kọ́ọ̀lù. ọ̀rọ̀ ẹ̀gàn tí ẹ̀yìn mi ìbò sì tún papọ̀ mọ́. bọ̀dá ìsan ẹran. bọ̀dá láyé ẹ̀ mọ̀ sí. bọ̀dá ìsan ẹran. ẹ̀ ló. ẹ̀ ló jàre. ìfun ẹran ẹ̀ ló ẹ ti wà ń bẹ. ẹ sọ̀rọ̀. ẹ mọ̀ ń sọ̀rọ̀ èlò. ẹ ti wà ń bẹ. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. ẹ dárúkọ yín. orúkọ mi ni Olúwaṣeun Adélẹ́yẹ. ok. nítorí ìṣẹ̀lẹ̀ ni pé bóyá ìyá ajọ́ ìyẹn gangan hmm. bóyá wọ́n fi dọ́ọ̀rẹ̀ fún bàbá yẹn ni wọn sọ̀rọ̀ débẹ̀ fáwa o. láti wá sí dá májẹ̀mú pé ọmọ tọ́ràn bá dúdú wá dókì ni o bóyá àtijọ́ hmm. rẹ̀ fún ẹni báyìí náà ni tó fi jẹ́ pé ìyá rẹ̀ sọwọ́ sí eh. pé kọ́kọ́ mọ ọ̀dọ́ rẹ̀. Ah, ah, àbí ẹ̀ sí yorùbá yẹn ni. Ah, wọn sọ̀rọ̀ débẹ̀ fún wa ni. ẹ eh, ó lè jẹ́ bẹ́ẹ̀ tó kò bá jẹ́ bẹ́ẹ̀ kò yẹ kí ìyá rẹ̀ lè sọwọ́ sí pé kọ́kọ́ mọ ọ̀dọ́ rẹ̀ pa. wọ́n ní wọ́n ní ìyá àwọn ò ní sọ yes kò ní sọ no yóò kàn ra wà láàrin yóò ṣe máa tẹ́wọ́ pé eh, tí bàbá rẹ̀ bá ti fẹ́ náà ó ní sùúrù fún bàbá ẹ̀ nìyí bàbá ẹni ní bàbá ẹni ó ní sùúrù fún kátó. wọn ò bí ọ fún bàbá méjì wọn náà máa sọ wọn ò bí ọ fún bàbá méjì àwọn bá ní ọ̀rọ̀ àwọn méjì wo ni ẹ ń sọ gan. ó nìkan iná ni mo bí ẹ fún wo tó bá dẹ̀ wù dáadáa bàbá ẹ̀rọ kúkú ló náà náà ló kúkú jọ. hello. hello. hello. hello. orúkọ mi ni akin ọmọ akin. ah ọ̀ya ẹja lọ bàbá ẹ má jẹ́ ń parọ́ tán yìí kò sí nǹkan tá ń pè lásà bàbá yẹn fẹ́ fọmọ ẹ̀ dájọ́ ni mélòó hmm. mélòó irú ẹ̀ fẹ́ ti gbé wá tó jẹ́ pé bákan náà ló já sí ah, ah, báwo láti máa sọ pásà báwo láti máa sọ pé kinní kan ẹ gbọ́dọ̀ sí bàbá àtìyẹ́ ẹ lẹ́nu ta ló ń jẹ́ bàbá àtìyá ní náà dé ah, báwo làwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ báyìí nítorí ọlọ́run wọn kà fẹ́ ba ìgbésí ayé ọmọ yẹn jẹ́ i'm telling you bàbá tí obìnrin yẹn bá gbà ó ní ètùtù kan tá a fẹ́ ṣe fún bàbá àtìyá yẹn ni kó jẹ́ káwọn bàbá yẹn kú bẹ́ẹ̀ ah. obìnrin kúkú takú kó dẹ̀ rọrùn ẹ̀ wọ̀ ah, ọdún àgùlọ máa jí iṣẹ́ ẹ̀ náà. kó takú délẹ̀ láwọn òràn àwọn ò tiẹ̀ wá ọkọ mọ́ kápẹ́ àwọn tiẹ̀ rí IVF ṣe ebi tiẹ̀ sọ́mọ́ kán lọ adopt tí mo sọ mo ní ẹ lọ adopt ọmọ. bẹ́ẹ̀ni i'm telling you my brother nǹkan tó ṣẹlẹ̀ ni wípé tí obìnrin yẹn ti rọ̀ má gbàgbọ́ ẹ̀ kó dìrọ̀ má gbàgbọ́ ẹ̀ kó disappoint bàbá àtìyá ẹ̀ kán kú bẹ́ẹ̀ kán lọ bẹ́ẹ̀ kóun náà dìrọ̀ mọ́ mọ́ ìbọn gbàgbọ́ ló máa jí iṣẹ́ ẹ̀ tó bá dọ̀rùn àìgbọ́rọ̀ bàbá àtìyá òṣìwò náà ń sọ lẹ́nu àtàyé gbà téèyàn ń fi ọmọ kọ́kọ́ nìyí àwa wí tán obìnrin ti wọ forty eight forty eight five years ẹ̀ wá lóko lọ fẹ́ bàbá arúgbó ah, eh, kí ló dé táwọn nàìjíríà máa ń sọ̀tọ̀ kúrò táwọn ará rò sẹ́yìn báyìí ah, táwọn lè fọmọ tiwọn bẹ́ẹ̀. ẹ má bínú ẹ ti bínú. iye sọ̀rọ̀ ìbínú rà ẹ́ àwọn tí wọ́n máa ń pàrọwà òṣì tí wọ́n jẹ́ kí wọ́n tilẹ̀ jẹ́ kọ́rọ̀ yéèyàn yìí àkílódé ah, sójà kan bí wọn ni àbójẹ last born àwọn òṣèré fi gbogbo ọmọ ìyáálé wọn kan fi kan fi dájọ bẹ́ẹ̀ yẹn. ẹ má bínú ẹ má bínú ẹ má bínú sà ẹ má bínú ẹ má bínú. ọ̀rọ̀ yẹn lágbára lóòótọ́. ẹ ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí níbi ojú làdí. ayé ìgbà kan ni wọ́n máa ń jí obìnrin gbé lásàntè ìyẹn iná máa ń sọ fi ń sọ pé wọ́n gbéyà wọ́n lọ gbéyàwó. wọ́n jí wọ́n lásàntì wọ́n palẹ̀ mọ́ wọ́n palẹ̀ mọ́ o lọ sọ́nà ọjà. ìyẹn náà sọ di ìgbéyàwó wọ́n lọ gbé. wọ́n lọ jí gbé wọ́n gbé wọ́n tipátipá sì ni ṣòkòtò fi ń wọ̀ kú ni ó fi ń wọ̀ di òkú. ẹ máa gba ẹgbẹ́ mi lẹ́ o ẹgbẹ́ mi lẹ́ o ẹgbẹ́ mi lẹ́ o wọ́n ṣe rú ẹnìkan ó gbé tán bí ẹnìkan ó gbé tán bí wọ́n ṣe ah. hello hello jàre hello àwa hello. hello. hello. hello ẹ kásán. ẹ kásán ma ẹ wo búkì ló sọ̀rọ̀ láti èkó. láti èkó àpá abúlé kò. yà ẹ́sà lẹ́kọ̀ọ́. à ń gbọ́ yín. ṣe rí èmi mú nìkan mi eh. tó yàtọ̀ sí àìlẹ̀ nìkan yín. bẹ́ẹ̀ni. àwọn mú nìkan wọn eh. ó dẹ̀ ní nǹkan bóyá nǹkan kan ṣẹlẹ̀ sí gẹ́ẹ̀ ṣé pé màá yẹn ló wo gẹ́yẹ̀ láti kékeré tó dẹ̀ ti bá dá méjì rìn. wọn sọ sítórì yẹn fún wa o ok ó lè jẹ́ pé bóyá wọ́n ní problem kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí máa yẹn bá wọn tó tó yọ wọn lóko gbèsè tá a fẹ́ san fún padà. ó fún yín ká obìnrin ò náìsì débẹ̀ gbogbo ẹ̀ máa ti scatter nù tó bá sọ̀kò ṣe bẹ́ẹ̀ ìyá yẹn ò lè máa ṣe bíi bẹ́ẹ̀ ó máa ti hmm. scatter gbogbo ẹ̀ ẹ̀ obìnrin ò ní sùúrù débẹ̀ tó mú ìyá yẹn tó fi accept Hmm. ẹ wò ẹ kì í sọ fún yín ó jẹ mí ọmọ méjì là ń bí fún wéèrè asáré ah. bí mo méjì fún pápápá. lẹ́yìn. bẹ́ẹ̀ ni má ṣẹ́ni bó ṣe wà yìí máa fẹ́ máa ọtí máa fi máa tábà fẹ́ jọ ṣeré ọtí mi máa ti gba ọtí mi yó asáré gba ọmọ méjì lára rẹ̀ fún gáàkó sátà ibi kan tó fẹ́ ni ẹ máa kì í tọ̀ ṣeré kan báyìí àdúrà máa ń gbà bó máa pẹ́ ìkọ́ta wọn ní nǹkan wọn. ìyẹn ni mo pè ní díjú jẹ́ bẹ́ẹ̀ ni sà máa sáré rọ́jú jẹ́ máa sáré gbọ́ ọmọ méjì lọ́wọ́ wèrè ara ẹ̀ kíyẹ́. Ah, ah. náà ti bínú àti fẹ́sítà kì í gan ẹ burú. ẹ ti bínú. ọlọ́run á dijú jẹ òun á mọ tí yó. ọlọ́run mọ́ fàtijẹ́ wá síbi tó nira. Ah, nǹkan burúkú ni o ẹ ṣùgbọ́n níbi ojú làdé. sọ́bọ̀ kẹ́lò ò lè stand ẹ̀. bá mi ka mẹ́sẹ̀gì yẹn. kí ló ń tọ̀ ń wí. Doyin Awoniyi ni majority of our parents are like that aside from the fact that the man is old some parents once they have interest in a man they will surely insist to marry him. Why? Later if anything happen later they will tell you to keep praying this life ṣá. wọ́n á sọ èdè aládùúrà àpàpàǹdodo ìgbà yẹn náà máa mọ̀ pé ó yẹ kó lọ sórí òkè. ẹnìkan ní the lady has a glory on her body and I think the parents want to use her for something evil. ìgbà ló sọ kí ló kọ ẹni tó sọ bẹ́ẹ̀. Kem Angel ló sọ bẹ́ẹ̀. Kem Angel lórí Facebook. Hmm. àwọn èèyàn ń bá wa dá sí i tó kọjú sẹ́nìkan yìí ló kọ sẹ́lòmíì èròǹgbà kálukú. àti àti díjú jẹ́ yẹn ni ẹlòmíì obìnrin míì wà tó jẹ́ pé ṣẹ́rí obìnrin tí wọ́n fi iṣẹ́ fẹ́ bùrọ̀láyé tí wọ́n parí iṣẹ́ lórí ẹ̀ iṣẹ́ yẹn máa já nígbà tí iṣẹ́ yẹn bá já ádàbí kó pa ọkọ yẹn ni. bẹ́ẹ̀ ni n tójú bá là tán tí gbogbo ẹ̀ ká kúrò tójú gbogbo ẹ̀ bá ká tán. ah ẹlòmíì lẹ́yìn ọmọ kan ni hmm. ẹlòmíì lẹ́yìn ọmọ méjì ẹlòmíì wà tó jẹ́ pé lẹ́yìn ọmọ kan tójú ẹ̀ bá ti là tán wọ́n á mọ̀ pé ojú ẹ̀ ti là wọ́n á tún lọ túnṣe yẹn dì ṣùgbọ́n yẹn ò ní kíṣẹ́ yẹn má tó padà já. yóò tún já náà ni. ìjọ tí ọmọ yẹn bá mọ̀ pé wọ́n ṣiṣẹ́ sí òun ni. ah hmm. ee ọlọ́run. ọ̀hálẹ̀ màlẹ̀ hello. hello. ẹ kọ́ lẹ́ sọ. ẹ kọ́ lẹ́ o. ẹ sà ẹ kú iṣẹ́ sà o. ẹ ṣe rà o. ọlọ́àdì yìí mú sọ. àmì sà. ẹ ní ṣíṣe sà o. àmì. àmì. ṣe rí bí mo ṣe ro ọ̀rọ̀ yẹn sà. ó ti yé ní ẹ̀ka ìlú òdòdó wọ́n lè fi dá májẹ̀mú ṣùgbọ́n kóbìnrin yóò lọ sí kó wá ṣọ́ọ̀ṣì tó di tẹ̀lé ìkókó abẹ́ lọ ní ẹ̀ka ìgbà kó fi lè àwọn ìránṣẹ́ ọlọ́run kan wà tó jẹ́ pé ádàbí ìgbà téèyàn hype ni téèyàn bá dárúkọ wọn tí wọ́n ti lọ bẹ̀ wọ́n ti gbìyànjú. wọ́n ti lọ ṣọ́ọ̀ṣì ah, wọ́n ti lọ sórí òkè. kó tó lè rò kéèyàn tó lè rò bí ó lóun á wá sórí rédíò òun fẹ́ wá sọ kéèyàn tó lè sọ pé òun fẹ́ pariwo síta ó ní ẹni tó wá ní ìjẹjọ ó lóun fẹ́ pa màmá òun. ẹ ah. máa gbọ́ fà dádì hmm. ẹ máa gbọ́ dádì irú nǹkan báyẹn ti ṣẹlẹ̀ sẹ́mi gan náà ah. ó ti yé ó ti ìyàrú ẹ̀ nítorí pé obìnrin kan yìí sọ pé dandan àti tóun bá fẹ́ mi ṣẹ́gẹ̀tì mi sí náà ẹ ń láti fáìn ẹ fáìn nù. sẹ́ni tí ó fojú mi rí kò hmm. ṣe fẹnu sọ nǹkan tẹ́lẹ̀ kan láti ṣe ni pé tó mm. ti yé kó gbàdúrà ọlọ́run dẹ̀ ọlọ́run alànà àbáyọ fún wọn tó ti yé sà. ẹ ṣeun adúpẹ́ ẹ ṣeun. ẹ ta ẹ o ti ń lé wa nígbà o ṣe bẹ́ẹ̀ ni pọ́ùn jó sàzúzẹ. ẹ o ti o ti focus ti focus. ká máa lọ nìyẹn. ẹ ẹ wọ́n tún gbé kọ́ọ̀lù mọ́. hello. hello. hello. àwa gbé ẹyin lẹ sọ̀rọ̀ ọjọ́ ti lọ ṣe kújà lọ. portable èmi ti sọ fún yín mo ní ẹ lọ adopt ọmọ hmm. kẹ́ ẹ máa wú ọmọ yẹn kọ́mọ yẹn máa dàgbà ọlọ́run aṣọ̀nà yín ní rere èmi ò agree pé bóyá kan wá pariwo mi ò agree. tá máa wá pariwo kò tán tó wà nílẹ̀